إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن قرى الحديث كتاب الله وصار الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوكم الله الله سبحانه وتعالى ẹ̀tọ́rọ sọláàtù fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam kí ọlọ́run ọlọ́run kí mo bẹ pẹ̀lú àwọn sọ̀hábà ń ṣí ọlọ́run àwọn aráàlú ń ṣí ọlọ́run ọba kó máa bẹ pẹlẹ́lí kọ̀ọ̀kan wa ọlọ́kùnrin wa àti lóbìnrin ọlá àjẹkànṣoṣo ọlọ́run ọba allah subhanahu wa ta'ala. gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé láàrin ọ̀la sí ọ̀túnla a mọ̀ bọ́ sínú oṣù zelhijjá tó jẹ́ kan nínú àwọn oṣù ojú ọ̀run òun náà sì ni oṣù tí ó gbẹ̀yìn nínú ọdún níbàámu sí òǹkà ìfi òṣùpá ṣe nǹkan ọjọ́ èyí tí ó wá fi lóore fún wa òun náà ni ká palẹ̀mọ́ púpọ̀ láti lè mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ dání léyìí tá a mú wọnú oṣù dhul kì í dá ká wọnú oṣù náà ká máa wá sá lọ sọ́tún ká máa sá lọ sósì àbí káwá máa wùwá aláìmọ̀ kan nínú oṣù náà eléyìí kìí ṣe ìtọ́ka tó dáa fún mùsùlùmí olódodo torí pé bí nǹkan bá ṣe tóbi sí òun náà nìyẹn ṣe máa ń palẹ̀ mọ́ fún un lẹ́yìn ó bá gba àlejò nínú ọmọnìyàn àwa náà mọ̀ pé ìpalẹ̀mọ́ fún àlejò a máa yàtọ̀ níbàámu sí irú èèyàn tí a fẹ́ gbà lálejò báwo ló ṣe tóbi sí àpọ́nlé wo ló ń bẹ lára rẹ̀ bá a ṣe gbàlejò ará àdúgbò bẹ́ẹ̀ kọ́ láti gbàlejò aráàlú bá a ṣe gbàlejò ọmọdé bẹ́ẹ̀ kọ́ la ṣe gbàlejò àgbàlagbà bá ṣe gbàlejò ọ̀rẹ́ wa bẹ́ẹ̀ kọ́ la ṣe gbàlejò àwọn adarí wa bá ṣe gbàlejò ọmọ kéwú kọ́ la ṣe gbàlejò àfáà eléyìí tọ́ka yìí pé ẹ̀kọ́ àdámẹ́ni bí àlejò bá ṣe tóbi sí náà nìyẹn ṣe máa ń palẹ̀mọ́ rẹ̀ lẹ̀ fún torí oṣù tòlìhìjà oṣù kan tí ó tóbi ni tó dásí pé ó kù káàtà ọ̀pọ̀lọpọ̀ àlejò nǹkan ńlá lọ́wọ́ gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin so lábẹ́lẹ́ yìí kálíbà lè rí àlejò yẹn pa dáadáa á padà sínú al-Qur'an al tó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala torí ẹ̀ àárọ̀ ní kálukú wa kí a gbé alukur'ani wa èmi ti gbé tèmi ń bẹ níwájú mi fọdẹ́kálùkù náà gbé títí yẹ àtiwọ́ tó há gbogbo rẹ̀ àtiwọ́ tí ò tí ì há tán ẹ̀dí agbé alukur'ani wa kí a lọ sínú sóràtú alhajj sóràtú alhajj Quran chapter twenty two látòrí aya twenty seven látòrí aya twenty seven títí sáfìgbàdé aya thirty seven ìgbẹ́ ọlọ́run bá ní ká bá délé ní insha Allah a máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú gbọ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala. àbí kí a gbé gan láti àyà thirty six àyà twenty six Quran chapter twenty two verse twenty six eléyìí náà nìyí yóò fún oníkálukú wa láǹfààní àwọn náà tún lè máa ṣe ìrántí àti ìfi ìmọ̀ yíra ẹni nílé pẹ̀lú àwọn ìyàwó wa àbáwọn ọkọ wa tí wọn láǹfààní láti wá sí ìjókòó àbí àwọn ọmọ wa náà nílé náà bákan náà àbí àwọn ọ̀rẹ́ wa tí wọn láǹfààní láti darapọ̀ mọ́ wa àbí yóò wò ó jẹ́ nínú àwa mùsùlùmí a lè máa fi ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀sìn a máa fi ran ara wa létí láti ní kóníkàlùkù wa kí á gbé wa ká máa wò ó kọ́lọ́mọba allah subhanahu wa ta'ala ó ṣe ní ọlọ́run fún wa. àkọ́kọ́ tí ẹ bá lọ sínú Suratu Tawba Quran chapter nine ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ń bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá sọ̀rọ̀ ọlọ́run ní inna iddatash shuhur inda Allahi isna ashara shahra yẹmọ kọlọkọ lọhùn sàmọwá ti wà lọrùn ọlọ́run ní ẹ̀rí iye oṣù tí ń bẹ nínú ọdún láti ìpínlẹ̀ tí ọlọ́run ọba ti dá sánmà méjèèje ilẹ̀ méjèèje ọlọ́run ti kádàrá kí oṣù méjìlá ó máa bẹ nínú ọdún kan ìyẹn ni wípé ìgbà ilé ayé a máa yípo ní oṣù méjìlá oṣù méjìlá oṣù méjìlá oṣù méjìlá bàbá bẹ̀rẹ̀ oṣù kan ìkejì ìkẹta ìkẹrin tó bá jẹ́ orí ìkeje àmúkẹjọ sófin lórí ìkọkànlá yóò bá dé ìkejìlá lẹ́yìn ìkejìlá kò sí kò sí táǹpì ní oṣù kẹtàlá á padà sí oṣù àkọ́kọ́ tá a ti bẹ̀rẹ̀ ni oṣù méjìlá níbẹ̀ nínú ọdún a sì mọ̀ ọdún nínú òun ni tó tóbi jù tá a máa fi ń ṣe òkà ọjọ́ èyí tó kó wọlé òun náà lóṣù tá a máa rí ọjọ́ tí ò dín ní twenty nine tí ó sì lé sí thirty tá a máa rí nínú rẹ̀ torí pé oṣù kan àwọn ọjọ́ tá a máa rí ń bẹ̀ ni òdìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ó ní aṣáharu هكذا ثم هكذا ثم قبض إبهامه في الثالثة النبي نيريوشي àmọ́ rí ọjọ́ mẹ́wàá mẹ́wàá àti mẹ́sàn-án nínú rẹ̀ nínú ọ̀rọ̀ míì ó ní aṣáharu òun láàmú rí salasuna yawman láàmú rí thirty days kò sí thirty one nínú òǹkà tó ń jẹ́ òǹkà tàdámá òǹkà ojú ọ̀run thirty one ò sí ń bẹ̀ bẹ́ẹ̀ ni kò sí twenty eight òǹkà àgbélẹ̀rọ léyìí tí ọmọ ènìyàn tí wọ́n ń kà lọ́wọ́ ara wọn tí wọ́n gbélẹ̀rọ yálà wọ́n fi oorun wọ́n fi sọrí rẹ̀ ni àbí wọ́n fi atẹ́gùn ni wọ́n fi ṣe kíkà rẹ̀ ni àbí wọ́n fi òjò wọ́n fi ṣe òǹkà rẹ̀ ní ohunkóhun kọ́mọ ènìyàn kó fi ṣe òǹkà rẹ̀ irú àwọn oṣù bẹ́ẹ̀ lẹ́ẹ̀mọ̀ọ́ rí èmi ò mọ̀ jẹ́ thirty five márùnléní ọgbọ̀n lẹ́ẹ̀mọ̀ọ́ rí omi ó ju òkúrẹ omi ó fẹ́ wọ ogójì ẹ sì mọ rí mi náà nìyí tó dá sí pé tọ̀ ogún ni àbí tí ó lé lógún àbí tí ó jẹ́ méjìdínlọ́gbọ̀n bá a ṣe máa rí irú àpẹẹrẹ àwọn tí wọ́n ń lo oorun tí wọ́n fi ń ṣe àwọn lẹ́yìn ni ẹ mọ̀ rí twenty eight ẹ mọ̀ rí twenty nine ẹ mọ̀ rí thirty ẹ mọ̀ rí thirty one àwọn náà ò ní thirty two bí wọ́n ṣe ní twenty seven eléyìí àgbélẹ̀rọ látọwọ́ ọmọnìyàn ni àmọ́ níbàámu sí ìpínlẹ̀ tí olúwa wọn ọba dẹ́dà tó dágbà tó dá gbogbo nǹkan tó dá wìyàn tá ń bẹ nínú rẹ̀ tọ́lọ́run bá gbé kalẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀sẹ̀ tọ́lọ́run ti dá sánmà àti ilẹ̀ ọlọ́run ti ṣe ọdún ní òǹkà ìgbà tó tóbi jù ó fi oṣù ó fi tẹ̀lé ọdún kan yẹn nìyí àmọ́ oṣù méjìlá ń bẹ oṣù méjìlá ń bẹ nínú ọdún kan ẹ wá rí nínú oṣù a máa rí ọjọ́ tí ó máa bẹ láàrin mọ́kàndín ní ọgbọ̀n àbí ọgbọ̀n bẹ́ẹ̀ náà èyí tó kọ òun ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ a ọjọ́ méje ọjọ́ méje táàfin wa sọ pé òkè odidi ọjọ́ kan eléyìí ó ní àmọ́ rí bí wákàtí bóyá mẹ́rìnlélógún àbódín àbí ó tún dín àbótún dín àbótún dín nígbà míì gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe darí rẹ̀ ní àwùjọ ọmọnìyàn so àwọn eléyìí onítọ́lọ́run sọ fún anáàlú kùrùhánì kẹrì ọlọ́ni wàhálà mẹ́t wàbẹ̀ nájìmí ìhóhùn yẹn kẹdùn ọlọ́ni àwọn nínú àyà mìíràn ní pé ìtàṣẹ́sílẹ̀ kíníkà aládọ̀sìnì wal hisab ìtàṣẹ́dù adádọ̀sìnì ọlọ́run dá àwọn ìràwọ̀ àwọn òṣùpá òun dá wọn ìtàṣẹ́dù kẹ́hìn mi ènìyàn lè máa fi ṣe òǹkà adádọ̀sìnì kẹ́hìn máa fi ka iye ọdún ọdúnmọ́dún wal hisab kẹ́hìn máa fi ṣe àwọn nǹkan míì láàrin ara yìí torí ẹ̀ lè bẹ́ẹ̀ tó pé ẹnikẹ́ni tó bá mọ gbogbo nǹkan ọjọ́ ìgbà rẹ̀ tó mọ lórí òṣùpá tó fi ń ṣe òǹdíwọ̀n nǹkan rẹ̀ òun tàn wọn ò ní jálábòsí láíláí níbi ìbára àwọn èèyàn lò àwọn tá a bá mọ lórí oòrùn kò sí àbòsí yóò mọ wà ń bẹ tá a bá fi oòrùn sanwó fi fún yàn jàmọ àmọ jàmbá àmọ náà nígbà tó sì ti pé àárín fún wọn á ní rárá ẹ oṣù yìí twenty thirty one nìyí bẹ́ẹ̀ sì ni kò sí ìta tí wà lọ́dọ̀ ọlọ́run àbí ká sọ pé ok twenty eight ni òun náà bá ní ah ṣèbí twenty eight ni kíní ẹgbẹ́ ti fún sálárì wa náà ah àwọn tẹ́tí pẹ̀tí fún sálárì wa eléyìí náà nìyí alábòsí náà nìwọ náà so àbí kéèyàn lọ pẹ̀lú òṣùpá òun ni òfin ṣe àbòsí fún rẹ̀ fẹ́dẹ̀ ẹgbẹ́ rẹ̀ àbí ṣe àbòsí fún ọlọ́wọ́n ọba rẹ̀ tó dáa torí ẹ̀ ló dá sí pé bàbá tiẹ̀ tí ì ní kápá láti fi dira wa ní gbogbo àlámọ̀rí ìbáraẹnilò láwùjọ èyí tó ní ṣe pẹ̀lú àwọn nǹkan kan lọ́lọ́run tọ́ka wa sínú Al-Qur'an al-Karim a gbọ́dọ̀ mọ́ máa lo òṣùpá láti fi ṣòǹkà bí àpẹẹrẹ olúwa wa ọlọ́run ọba wa sọ fún wa ní Al-Qur'an al-Karim ọlọ́ni àwọn ẹni tí obìnrin tí ọkọ kú fún nínú àwọn obìnrin ọkọ kú ó sì níyàwó ọlọ́wọ́ tẹ̀sán rúnà àdìwájẹ̀ ni ọlọ́ni àwọn ọkọ wọn fi wọ́n lè lọ ìtàrọ̀bọ́sùnà rẹ̀ àǹfọ̀sìn àrùbáàtà àṣùwòrin wà áṣọrọ̀ ọlọ́ni tó máa lo oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá kí wọ́n fi ṣe tí a pè ní òpó ìgbélé bí wọ́n bá ṣe òǹkà yìí òṣùpá náà gbọ́dọ̀ lò àyẹ́bẹ̀ tá máa ń lo oòrùn àbọ̀ ń lo atẹ́gùn àbọ̀ ń lo òtútù àbọ̀ ń lo ìbòjì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn èèyàn ń lò láyé nìyí eléyìí ni kò lè lọ jọmọ́ àbòsí ó wọ̀ yálà kíyàn kọjá àlà àbí kíyàn ṣe àṣe ètò lọ́pọ̀lọpọ̀ àṣe ètò ní máa ń mú wá bẹ́ẹ̀ sì ni àti kọjá àlà sí àṣe ètò olúwa wa ọlọ́run bá wa ò fẹ́ so bóbìnrin yóò bá so pó obìnrin tọkọ kú fún oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá lè njẹ́ wàá fi ṣe nǹkan oṣù kọ̀ọ̀kan òun náà ni òṣùpá ló fi ṣe ìpínlẹ̀ òǹkà rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ló mú wa òun la fi ń fi òṣùpá ṣe òǹkà nígbà bá fẹ́ bẹ̀rẹ̀ Ramadan ọlọ́ni faman shahida minkum ash-shahra ọlọ́ni tí oṣù Ramadan bá ti yọ báyìí bóun ló ṣe yọ látara ìlékèṣù rẹ̀ tá a rí ni láti mọ̀ bó ti yọ kìí ṣe oorun rẹ̀ ìlékèṣù rẹ̀ ni jama òun náà ni ihun àwọn fi ń ṣe òǹkà láti máa mọ àti parí oṣù kan oṣù míì látún mú ní èní àná ìjọba nàìjíríà náà ti kéde supreme council for islamic affairs wọ́n ti kéde yìí pé ẹ̀yin ọmọ nàìjíríà ẹ máa wo oṣù káàkiri ẹ bá ti rí yẹn ní oṣù tòlíṣíjà ẹ máa palẹ̀ mọ́ láti máa wà tó bá ti rí wọn kéde pé tọ̀ oṣù tòlíṣíjà ńkọ́ o ó ti yọ o a bẹ̀rẹ̀ oṣù tòlíṣíjà nìyẹn bẹ́ẹ̀ náà ni ìjọba Saudi Arabia àwọn náà kéde lẹ́yìn pé ẹ̀yin aráàlú ẹ̀yin náà máa tèmófínlẹ̀ láti wá oṣù Dhul-Hijjah torí pé òun náà fi máa àwọn ọjọ́ tó pàtàkì nínú oṣù Dhul-Hijjah sọlẹ́yìn ni tí Allah subhanahu wa ta'ala sọ fún al-Qur'an al-Karim ọlọ́ni 'anil ahilla ọlọ́ni wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n máa wá béèrè lọ́wọ́ rẹ̀ ánì àhìlà nípa ìlétẹ́sì tó ń yọ ní ìbẹ̀rẹ̀ oṣù tí sì ń tóbi tí sì ń tóbi tí ó dé àárín oṣù tí ó tóbi tán tí ó tún mọ dínkù títí tí ó fi dìgbẹ̀yìn oṣù tẹ́ẹ̀ fi ní rí mọ́ tí ó tún wá yọ padà ánì àhìlà bí ṣe máa ń yọ ní níbẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ yẹn wọ́n wá bèrè pé kí ló wà fún kí ni àǹfààní rẹ̀ ọlọ́run kò lè yíyá mọ̀wàkí tún lè ná wal hajj wọ́n muhammad sallallahu alayhi wa sallam máa sọ fún wa pé wọn ọlọ́wọ́n ọba òun mú oṣù tuntun níbẹ̀rẹ̀ oṣù tuntun òun mú un jáde mọ̀ wá kírítólì náà káwọn ọmọ ènìyàn máa fi ń ṣe òǹkà ìgbà òǹkà ìgbà òǹkà àsìkò wàlhajj bákan náà wọn máa fi ṣe òǹkà ìgbà tí wọn bẹ̀rẹ̀ ṣe ẹ̀hájì wọn torí ẹ̀jẹ̀ máa mùsùlùmí eléyìí ni tí a máa ní ìkàkùn sí lọ́pọ̀lọpọ̀ lábẹ́ bẹ́ẹ̀ ẹ rí àwọn oṣù méjìlá tí ń bẹ nínú oṣù ojú ọ̀run mẹ́rin nínú wọn ó jẹ́ oṣù abèèwọ̀ a máa ń pè wọ́n ní oṣù abèèwọ̀ kí ló dé torí pé olúwa wa ọlọ́run ọba wa ó ṣe àwọn kankan ní èèwọ̀ nínú wọn pàtàkì jùlọ ọlọ́run ṣe léèwọ̀ nínú wọn ìṣàbòsí fúnra ẹni fẹ́dẹ̀ ẹni fún olúwa wa gan tó dá wa ọlọ́run ṣe lápò ṣe léèwọ̀ léwa lórí agbọ́dọ̀ jìnnà sábò ìmọ̀ ṣàbòsí níbẹ̀ ọlọ́run ṣe léèwọ̀ fún wa bákan náà ọlọ́run tún ṣe léèwọ̀ fún àwọn ìjọba ìsìláàmù láti máa pinlẹ̀ ìmọ̀ lọ jagun ọlọ́run ṣe léèwọ̀ fún wọn àti tí wọ́n wá ká wọn mọ́lé ẹ fún wọn pè wọn ní al-ashhur al-hurum al ni wọ́n anabiwa muhammad sallallahu alayhi wa sallam wọn ni al-ashhur ó ní ẹ̀rí àwọn oṣù abẹ̀wọ̀ yìí sàlẹ́sùn mọ́tàwálìyàn mẹ́ta nínú wọn wọ́n pọ̀ wọlé ra wọn àwọn náà lè ti ara yẹn mọ́ zulqaada òun lè dá lò tí à ń lò lọ́wọ́ tó ti fẹ́ sàn yìí zulhijja òun ní kejìlá ìkọkànlá ìkejìlá òun ní zulhijja ẹlẹ́kẹta òun ní muharram òun lóṣù àkọ́kọ́ nínú ọdún nígbà mùsùlùmí nǹkan òṣùpá ẹ̀rẹ́lẹ̀kẹrin wọ́n rọjà bó mọ́tọ́ òun náà ni rọjà so al-ashurul hurum mẹ́rin náà nìyẹn lòlùkọ́dá lòlùhíjà muharram rọjà àwọn mẹ́rin là ń pè ní al-ashur al-hurum jama mùsùlùmí tó túmọ̀ sí pé a wà nínú oṣù al-ashur al oṣù abẹ́wò báyìí lòlùkọ́dá a wà nínú rẹ̀ ó múra àti parí a kó ń bẹ́ bọ́sùn náà ìrẹ̀ẹ́jà náà alìhàríra alìhàṣúr alìhóròmùn káti wá bọ́ sínú muharram lẹ́yìn náà a ti mọ̀ wọn bẹ̀lọ́ kó tún ṣe ní wá di oṣù rọ́jà abẹ́ allah subhanahu wa ta'ala ó dé kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn oṣù yìí ká ṣe lórílẹ̀ pẹ̀ ó dẹ́nu oníkàlùkù wá sí ó fi ṣe olórí rẹ̀ wá lọ́rùn dáadáa. Nam nínú آه، القرآن الكريم سورة سورة الحج قرآن chapter 2 آية 26 أعوذ بالله من الشيطان الرجيم وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين للطائفين والقائمين والركع السجود olúwa wa ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ó ń bá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá sọ̀rọ̀ nínú nínú súra yìí tí a mọ̀ sí súratul hajj ọlọ́run ọba ní wa idh bawwa'na وإذ بوأنا لإبراهيم مكان مكان البيت قال هو محمد صلى الله عليه وسلم كسجو له أحد صفواني أحد قوماني قلنا فاني إذ إذ وما في صفوية نفان تسلو tí ò ṣojú ẹni nì ìdá ìdá wọn máa ń sọ fún yàn nípa tí ní tó fẹ́ ṣẹlẹ̀ nísìnyí lọ́wọ́lọ́wọ́ la máa ń lo ìdán ìdán nísìnyí àmọ́ if bàbá lọ́wọ́ dáadáa lórí tó ti lọ tọ́lọ́ fẹ́ fún wa ní ìròrè kí òṣèlú wa ò ní. wọ́n ní yámúkúrú bí kalẹ̀ bí nàka fàrú lè yá kùtù lóka ọlọ́run nígbà tí anábì ò mọ ọlọ́run sọ fún un sallallahu alaihi wasallam nígbà táwọn kẹfẹ́ ń pèsè pèrò láti ṣàbùrú fún ọ láti pa ọ́ láti lé ẹ e kúrò nínú ìlú kúrò mọ́ kò sí mẹ́gbà náà à ń sọ fún wọn. so ọlọ́wà ní wa ìlú ọlọ́ni wa muhammad sallallahu alayhi wa sallama wa ìdìbà wàhánà li ibrahima makana albayt ọlọ́ni ò sí ń bẹ̀ nígbà tí à ń palẹ̀mọ́ àpamọ́ fún ibrahim kí ni kan náà tọ́lọ́ ń pamọ́ fún makana albayt déédé ọ̀gángán ilé tó wọn lọ́run fẹ́ pa Ibrahim láṣẹ láti lè pọ́ fún wọn lọ albeit kìí ṣe ilé tí yàn kékeré gbé bàtà yàbẹ́tù ibi tí yàn máa ń lo alẹ́mọ́jú lédè lárúbáwá ọ̀nà pè ní kíni albeit ibi tá a máa ń lo alẹ́mọ́jú tá a máa ń sùn sí mọ́jú ọ̀nà pè albeit látara bàtà yàbẹ́tù màbẹ́tù bẹ́ẹ̀tẹ̀n tó máa ń pè bẹ́ẹ̀ nìyẹn àmẹ́lẹ́yìn kì í ṣe ibi tí yẹn máa ń lò máa ju pé yẹn fẹ́ gbé torí pé gbogbo tá a bá tún kọ́ ó ní gun mẹ́rin ni mẹ́ta ni ẹ́ tá a bá tún kọ́ máa ń pè ní kí ni albeit nínú àlàáda rẹ̀ òun ni káwọn èèyàn máa ń gbé bẹ́ẹ̀ ọlọ́run bá ní wa ìdìbò wà ní ìlọrọ̀hìn màkà nàlẹ́bẹ̀ẹ́ ọlọ́run ní a pèlè ṣèkalẹ̀ ọ̀gangan ayé ilé òun ọlọ́wọ́n bá allah subhanahu wa ta'ala tá à ń pè òun náà ní kaaba jama èyí tó lọ́mọ sí ọ̀dọ̀ ara rẹ̀ méjì ni ìkan a ma ní ìdọ́fàtú zàtìyà ìdọ́fàtú zàtìyà ìdọ́lọ́mọ sí ara rẹ̀ a lè ya nǹkan yọ lọ́hùn tá lè ya ọlọ́hùn ya kò ṣeé yà rárá lánàá sọ yádùn lọ ọwọ́ ọlọ́run ọwọ́ Allah àìnú lọ ojú ọlọ́run kò ṣeé yà ilmu lọ ìmọ̀ ọlọ́run pótòrọ̀tù lọ a lè yá àbí kò pọ́sibú kò lè yá àwọn lẹ́yìn lè ó tọ́ka sí bíbẹ ọlọ́run gangan ọ̀kan nù ẹlẹ́ẹ̀kejì ìdọ́fàtú tẹ̀sírí ìfìyìn òun ni èyí tí a fi tì sí ọ̀dọ̀ ọlọ́run abọ́lọ́run fi tì sí ọ̀dọ̀ ara rẹ̀ àmọ́ láti lè fi fún nǹkan ní iyì ni pé nǹkan yìí òun ọlọ́run ni nǹkan ni ìyẹn a máa àmọ́ separation bẹ láàrin nǹkan wọn àti àní fẹ́ ròyìn ọlọ́run àmọ́ àfi nǹkan yẹn ròyìn àmọ́ nǹkan ní tábàárò nǹkan a máa fi ti sọ́dọ̀ ọlọ́run tó túmọ̀ sí níbi ìròyìn bíbí ọlọ́run nǹkan yóò sí níbẹ̀ àmọ́ nǹkan náà ọlọ́run lónìí lónìí láti máa sọ náà kọ́tù lọ àràkúnmí ọlọ́run ṣé ń bẹ àbí òsì àràkúnmí ọlọ́run bẹ ọ̀dà sùpànàbí wa sọ́ọ̀lẹ̀ àbíyí náà kọ́tù lọ ọlọ́run ní eléyìí ní náà kọ̀ wọn wọ́n fara ní tí wọ́n fara ní àbí wọ́n fara ní wọ́n fara ní wọ́n fara ní yẹn bó ṣe wá fara ní jẹ́ fara ní ọlọ́run là ṣókèlè torí pé ọlọ́run fi nǹkan yẹn tì sí ọ̀dọ̀ ara rẹ̀ ni àpẹẹrẹ rẹ̀ òun náà ni Baytullah Baytullah tá a máa ń pè ní ilé ọlọ́run al-masjid ìdúgbìdá wa Baytullah bẹ́ẹ̀ náà ni ilé ńlá tá à ń pè ní ah, al-Baytul ilé ọlọ́run báyìí jẹ̀mọ́ èèyàn wó mọ́ṣáláṣí náà ọlọ́run nílé mọ́ láyéláyé <laughs> ó ní so torí ẹ̀ lẹ́sìn ìyàtọ̀ bẹ láàrin tá a fi ń tì sí ọ̀dọ̀ Allah tó sì jẹ́ ìfiti tó ń tọ́ka sí bíbẹ Allah àti tá a fi ń tì sọ́dọ̀ Allah tó ń jẹ́ ìtọ́ka sí ìfún nǹkan yẹn níyì àti ní ìgbétóbi yàtọ̀ wà láàánú méjèèjì so abẹ́ẹ̀ náà ni albeitu beitu Allah olúwa wa ní makana albeit Allah ní a palẹ̀mọ́ fún Ibrahim makana albeit ibi tí yóò kọ́ ilé sí àti bí ó ṣe kọ́ aha bá a ṣe fẹ́ kó kọ́ anájúwa Ibrahim ṣe kọ́ àbí òkọ́ òkọ́ bọ́lá ti tọ́ka wa ní sọ́tún ìbọn kọ́ra ó ilé Allah. ilé ọlọ́run bẹ́ẹ̀ tó lọ́n kìtùkọ́ ebe gbé bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kan ní ẹ síbẹ̀ tó bẹ̀rẹ̀ ọlọ́run ń gbé bọ́ bẹ́ẹ̀ ń ara nìyẹn bẹ́ẹ̀ tó àmì ni tó tọ́ka sí ìṣe ọlọ́run ọba lọ́kan fún gbogbo ìran ọmọnìyàn àmì ni tó so gbogbo ọmọnìyàn papọ̀ lórí ìṣe ọlọ́run ọba albeitul atik kìí pé tó bá síbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run hmm, ọlọ́run ò sí nínú bẹ̀ kò sí níbẹ̀ olúwa wa ń bẹ lókè aráàsí rẹ̀ àmọ́ àmì tó tọ́ka sí ọ̀kan lọ́lọ́run gbogbo èèyàn ọmọ ènìyàn ẹ̀ṣọ́ ọlọ́run lọ́kan òun náà ni albeitul atik jẹ̀mọ́ lọ́lọ́run fi ní allah tó ṣeré kí ibi ṣe ìhà tí wọ́n Ibrahim látòrí rẹ̀ lórí gbogbo àwọn tí ó mọ̀ wá bẹ́ẹ̀ aláàtúnṣerúkì bíi iṣẹ́ yà ẹ bó wọn lọ́nà si orogún ẹ sí nǹkan nípa pọ̀ mọ́ ọlọ́run ẹ wá akẹgbẹ́ pẹ̀lú ọlọ́run nínú ẹ̀tọ́ tó jẹ́ nínú èèyàn ni nínú àlùjànnú ni etí ní tí ni wàtọ́ tẹ̀sírífù nìyẹn ṣókìlẹ̀ wọ̀hẹ́ kó wá fọ ilé mi kó fọ ọ́ mọ́ ọ̀nà ọ̀nà ó fi fọ mọ́ ọ̀nà méjì ni àní tọ̀háratu alimanawiya tọ̀háratu alhisiya tọ̀háratu alhisiya òun náà ni kó fọ mọ́ kó má sí ìdọ̀tí kó má sí ẹ̀gbin táwọn yóò máa ṣe níbẹ̀ kó mọ ọmọ nímọ́tótó láti ibẹ̀ náà ewu ayé Allah Allah subhanahu wa ta'ala dì sí mímọ́ tó tó ni kò síbi tó mọ́ tó dàbí ilé yẹn kò síbi tí wọ́n ti náwó sí kí ká máa mọ́ environment surroundings tó dàbí ilé yẹn kò sí in the whole world kò sí tó bá mọye bọ́jẹ̀tì tí wọ́n fi ń ṣe cleaning nílé yìí tá à ń sọ yìí ẹ ní kaaba tó ń ṣe cleaning bẹ̀ èdè ó ju bọ́jẹ̀tì country mi lọ àwọn tó ń ṣiṣẹ́ mẹ́ o mọ iye wọn ní òpó àwọn tó lọ ọlọ́run oṣù wọn dé àwọn mọ̀lẹ́bìrì tó lọ lọ alihamudulila ẹ̀yin náà lọ lọ́dún yìí tó máa ti ń lé máa dún wọn àmọ́ tipẹ́ wọn ti máa ń sọ wọn ní òpópó mọ́kà mọ́rúurú bangali ló ń tún ṣe odidi country jẹ̀mọ́ ìdúrókọ́là lọ lẹ́yìn odidi country kan ló gba kọ́ńtrákì ẹ̀ láti máa ṣe mọ́tótó ẹ̀ kọ́ńtì táwọn ará ló so ìmọ́tótó kan nìyẹn tọ̀hárọ̀ tún àlẹ́ṣẹ̀síyà náà ń ká máa kúrò níbi ẹ̀gbin àfojúrí ìdọ̀tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wà tọ́ ihe lẹ́yìn tí lẹ́yìn náà ìwọ mọ ọmọ ilé ẹ̀rí ẹ̀gbin wo ni ẹ̀gbin àìfojúrí ẹ̀gbin àìfojúrí ṣíríkù ìkànnù ìbọ́lọ̀ngọ́ orogún ẹ̀gbin àìfojúrí nefaq ìkànnù ẹ̀gbin àìfojúrí ilhad ilhad qalbi jama kéèyàn máa kó ní ilé ní àwọn ìròyìn tó takùtọ̀ ọlọ́run àwọn ìròyìn tí ìṣètò ọlọ́run fún wẹ́ẹ̀bì kí ọlọ́run jama ọgbọ̀n eléyìí lára ìgbẹ́ àìfojúrí nù nínú ẹ̀ òun náà ní alìbìdìà àṣírkù àlùkúfúrú ànífàákù àlìbìdìà tó fi mọ́ àlìmáàfíà gbogbo àwọn eléyìí àwọn ẹ̀gbin ni wọ́n ẹ̀gbin orí ọkàn ni wọ́n kìí ṣe ọ̀gbin tí yẹn máa ń yọ kẹ̀kẹ́ tá a máa ń yọṣẹ tá a là fẹ́ fọ̀ ẹ̀gbin orí ọkàn òun ni jama torí ẹ̀ wọn làwọn ìjọba al-Mamlakata Arabiyya Saudiya wọn lọ bá wa عرفها الله بالتوحيد والحكمة ولما وعدتم تابدوا pẹ̀lú ìṣọlọ́run lọ́kan ṣoṣo àti òye wọ́n bá ṣàmójú kúrò fún wọn wọ́n gbìyànjú púpọ̀ àwọn aláìwọ̀ wọ́n gbìyànjú púpọ̀ níbi ìmára méjèèjì yìí ilé ìsìn tọ́lọ́ bá gbélé ànábì wa Ibrahim alayhi salatu wa salam tọ́lọ́ bá gbélé lọ́wọ́ ọlọ́run ọba ni wàtọ́ yìí ń gbé tí yá lè tọ́ ọ́ ifi máa ṣe ìmọ́tótó ilé mi lè tọ́ ifi táwọn tó mọ wá ṣe tọ̀wáàfù tí wọ́n máa rọ kiri ká ilé mi ìyẹn là ń pè ní tọ̀wáàfù jẹ̀mọ́ tọ̀wáàfù ni ó ń lọ bí ìran bíi mẹ́rin alákọ̀ọ́kọ́ tọ̀wáàfù alkodom tọ̀wáàfù alkodom ó ní tọ̀wáàfù tí ẹni tó wọ mọ́kà jama tó ṣe ká máa ń pè ní tawaful umra ìtàn nìyẹn ó yẹ kẹ́ ní nǹkan lẹ́sìn kọ̀ jama ó yẹ kẹ́ ní ìdẹ́mọ̀ kàn wọ́n sí ó pàtàkì torí ẹ̀ gbọ́ pọ̀lọpọ̀ ìkọ́lé ní insha Allah omi ò máa jẹ́ ìrántí sí jẹ́ ìdígbọ́ tawaful qudu ọ̀kan nù àní tawafu al-ifada tawafu al-ifada ẹlẹ́ẹ̀kẹta òun náà ni tọ̀wáàfù aliwada tọ̀wáàfù aliwada òun tọ̀wáàfù ti gbogbo ẹni tí ó bá fi Mákà lẹ̀ alálàájì mi ó wá ṣe umura ni tọ̀wáàfù tí ó ṣe tó fi dágbére fúnlé ọlọ́run ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni tọ̀wáàfù tàtọ́ wùrì òun ni tọ̀wáàfù bígbà tí yẹn bá tán lọ yan náfìlà mẹ́rin tí tọ̀wáàfù tó wà nù kò sẹ́lẹ̀ karùn rẹ̀ tó bá lẹ́lẹ̀ karùn tó fi kún un ló mọ bí ó ti rí bí àwọn kan bá ní káwọn yẹn ṣe tọ̀wá fún dáhùn wí náà nù come again come again àbí. <laughs> alákọ̀ọ́kọ́ tọ̀wá fún alikodum tọ̀wá fún alikodum ẹlẹ́ẹ̀kejì tọ̀wá fún ifáàbọ̀ ìkẹta tọ̀wá fún aliwada ìkẹrin tọ̀wá fún tatọ̀ wọ̀ẹ̀ ṣẹ̀rí tọ̀wá fún mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́. ọ̀ranyàn ni wọn tààrin wọn òun ti ẹ̀ jẹ́ orígun nínú àwọn orígun hajj kò ṣe é kò ní hajj. ṣé rí alákọ̀ọ́kọ́ àwọn tó bá lọ sí umura náà máa ń ṣe lẹ́yìn òní umura nù. ṣẹlẹ̀ ẹlẹ́kẹta nínú alálàájì ni ji ni wọn gbọ́dọ̀ má ṣe wọn tó fi má kalẹ̀ ẹ wá rí ẹlẹ́ẹ̀kẹrin tá à ń pè ní tọwọ́ fún tatawu'i yálà ájì ló gbé ọlọ́ni umra ló gbé ọlọ́ni ti parí iṣẹ́ hajj ni, èè e bẹ̀rẹ̀ rẹ̀ ni ó ti parí iṣẹ́ umra ni tọ̀ lókùgbà tó bá ṣì ń bẹ nílùú mọ́tà ó lè mọ yan náfìlà tọ̀wáàfù náfìlà náà máa ń pèlè yìí. sókè kìí ṣe wàdà kìí ṣe ìfádọ̀ kìí ṣe kòdómù kìí ṣe tàtọ́wùrù tọ̀wáfù bìdìrí tọ̀wáfù bìdìrí yà lóun lọ sí ara lọ́rin kan ni kìí ṣe tọ̀wáfù three hundred and thirteen wọn á ní afáàní tó ń bá ti parí ẹ̀ fóun gbórí bọ inú wájà àṣìwádìí ló bá gbórí wọ bẹ̀ lẹ́yìn tó parí tán three lórí ìbá yọmọ lórí bá hùkù síbẹ̀ tọ̀wáfù ní ewu láwọn àpẹẹlẹ yìí tọ̀wáfù bìdì yìí nù jẹ̀mọ́ eré kọ́ ní tàǹsọ̀ ifá wọ́n tó rí orí rẹ̀ yọ alọ́ ní oko orí bọ̀bẹ̀ bídí àmọ́ dáyàn láàmú ìmọ̀ gbóni lẹ́gẹ̀ ẹ́ ìmọ̀ ìmọ̀ kóni sí wàhálà kò sì sérì ń bẹ̀ so gbogbo ìran tọ̀wáfù táwa sọ yìí àlùkò àlìfáàbọ̀ àlùwàdá tàtọ́wọ́ gbogbo ẹ̀ pátá ojú kan láti máa ṣe gbogbo láti máa ṣe òun náà ni Baytullah ibi tọ́lọ̀ ní kánádì ìsọ̀lọ̀ ànábìwá Ibrahim alayhi salatu wa salam kó kọ́lé ọlọ́run bá sí tá a máa ń pè ní al-Ka'batun al-musharrafa al ibẹ̀ òun náà ni láti máa gbogbo náà tọ̀wáfù pátápátá nígbà tí ṣe nù tọ̀wáfù kankan tó ń ṣe ń jẹ̀bú kò sí èyí tán ṣe ń yàrá rẹ kò sí kò sí ibi tá a ti máa ṣe tọ̀wáàfù tó ju àyè kan lọ ṣé ń gbọ́ mi yé ààyè nìkan láti máa ṣe tọ̀wáàfù tó ṣe tọ̀wáàfù ìbàdà tọ̀wáàfù ìbàdà èyí tá a máa rí láwọn olóko mi tó dá sí pé àwọn alálàájì tí wọn ti lọ tí wọn kọ́ wọn lẹ́kọ̀ọ́ àmọ́ wáyé bẹ́ẹ̀ tó kàn ra mọ bí ilé àbí fún wọn kan pákó àbí fún wọn mọ páálí ẹ wọn wà kí wọn eléyìí ni tọ̀wáàfù tẹ́lẹ̀ tọ́wáfù tẹ̀dírìd tọ́wáfù tẹ̀dírìd tọ́wáfù tàlímì oníyẹn ṣókè ìsàbùrù níbi eléyìí ìsàbùrù ń bẹ kì í ṣe tọ́wáfù ìbádàn ìbádàn wọn ò fi léyìn jọ́sìn fọlọ́ wọn fi ń kọ́ra wọn lẹ́kọ̀ọ́ nìyẹn gbogbo tọ́wáfù tá a bá ṣe tí bá fi jọ́sìn fọlọ́ ibi tá a fi máa ṣe ìbẹ̀yẹ nìyẹn wọ̀lùkọ́ ilé ọlọ́ni bákan náà kó palẹ̀ mọ́ mọ́ ilé òun ọlọ́run ní gbogbo ìran ẹ̀gbin fún gbogbo àwọn tí ó máa kírun ní ọlọ́run warruka'i sujud alqa'imin àwọn tani qa'imin àwọn náà ni almusalli àwọn tí ó máa kírun náà jama àmọ́ ọlọ́run wá yọ nínú áàmù torí gbogbo tó bá kírun ó ṣàdúró àbí èyí tó sì jẹ́ àhámù ṣe tó pàtàkì jù nínú tá máa ṣe níbi irun méjì náà ni arruku wa sujud arruku wa sujud méjèèjì rẹ̀ ló gbé bá ń pè ní sọlá àti dúró jẹ̀mọ́ kò túmọ̀ sí pé ẹni bá wáyé kí ni òní dúró ó dúró àwọn tó bá ti lè gbólóhùn sujud wọn ni sajjadtu lillah àmọ́ tí mo fi sallaytu lillah mo kí mi fún ọlọ́ raqa'ati raqa'ati lillah rak'atayn nígbà nìkan wọlé malik amalik algetfiyani tó wọlé anabi sallallahu alaihi wasallam ṣe fútùbà lọ́wọ́ ó wá wọlé ó wá jókòó anabi wa nọ sí pé rak'atayn kí ni túmọ̀ yìí asọ̀lẹ́ìtì asọ̀lẹ́ìtì rakate ìtumọ̀ ẹni so ìyẹn máa ń lo gbólóhùn raka àmọ́ ló fún kíni asọ̀láàt bẹ́ẹ̀ la máa ń lo gbólóhùn sujud àmọ́ ló fún kíni asọ̀láàt eléyìí ni tí ọlọ́run bá allah subhanahu wa ta'ala fàásì tó túmọ̀ sí pé ẹ̀kọ́ nù nǹkan mẹ́ta a gbọ́dọ̀ mọ ká tó nǹkan mẹ́ta a gbọ́dọ̀ wà ní mímọ́ ká tó alákọ̀ọ́kọ́ alimakan makan salat ó gbọ́dọ̀ wà ní mímọ́ minal anjas wọ́n àríjáàz gbogbo tá a bá ti ń pè ní ẹ̀gbin a gbọ́dọ̀ mọ kírun níbi tí ẹ̀gbin bá wà ẹlẹ́ẹ̀kejì òun náà ní alibẹ́dẹ̀nì alibẹ́dẹ̀nì ara wa tá a fẹ́ fi kírun a gbọ́dọ̀ mọ a mọ kúrò kúrò níbi kíni kúrò níbi ṣírùkù ilé ẹ̀jẹ̀ ṣírùkù ilé ẹ̀jẹ̀ kúfúrù èèyàn ní máa ń ṣe ṣírùkù èèyàn ní máa ń ṣe kúfúrù ó mara rẹ kúrò níbi ẹ̀gbin kúrò níbi nàìjíríà fàtù mànàwíyà ni àbí ṣèṣe ìyà mànàríyà kúfùrù ṣírùkù kìtùnì ẹnìrìn fáàkù bídíà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jama ó mara rẹ kúrò níbẹ̀ ìmọ̀ra ẹlẹ́ẹ̀kejì òun náà ní títí kẹsí ìyá òun náà ní ìmọ̀ra bóyá àlùwàlá ni àbí gúúsùlù ni fáàfì fáàfì kìlùn ẹlẹ́ẹ̀kẹta nínú tá a máa ń mọ òun náà ní libas aṣọ ọlọ́ni wọ́n ṣe yá abẹ́ká fàfọ́ yìí wà nábì aṣọ rẹ kò mọ́ ìtumọ̀ mẹ́jọ ló wà fún tìyábàkà dáàni yẹn nínú ẹ̀ òun náà ni alqalb wa qalbaka fatahhir mọ́ ọkàn rẹ̀ ó túmọ̀ sí pé àyà yẹn nìyí a máa lò fún ìmọ́ra tẹ̀gbin ìmọ́ra ìfojúrí àti ìmọ́ra ìfojúrí ìran ìmọ́ra méjèèjì la máa lò fún sọ nǹkan mẹ́ta tá a máa mọ́ ipò tá a bá ti fẹ́ kírun òun nìyẹn jẹ́ máa mùsùlùmí lẹ́yìn وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق قال لينا وإبراهيم وأذن في الناس أذن polongo فايرو fún àwọn الأذان بمعنى الإعلان àbí ẹ àfà ẹ pè náà wádé mike dákẹ́ gbà lọ́wọ́ ẹ̀ èmi ọkọ dé ó dẹbi wọn gbà lọ́wọ́ rẹ ni torí pé ìtumọ̀ tó ń pè ní al-adhan òǹkọ́ lè tó ń sìn yẹn ẹ yẹ ti kọ́ mọ̀ ẹ gbà lọ́wọ́ ẹ̀ bọ́lá ṣe dá lórí ààbò ọ̀ àníkọ́gbà lọ́wọ́ rẹ ni àbí wọ́n gba máìkì lọ́wọ́ ìlàgbà ní pé bọ́lá fi dá ọkọ̀ ìpínlẹ̀ òun alimọ advin yóò jẹ́ kí ni yóò jẹ́ rafi'u sawt rafi'u sawt ẹni tó lè pariwo torí pé al-adhan bimana al-i'lam ìkéde káwọn èèyàn mọ̀ pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ náà ń pè ní al-adhan wọn á ní ọ̀pọ̀ ìwọ́n ní àìmọ̀ pé àṣẹ́sìn ah, pè mí yá táàbù kúrò lé táì gbọ́ títí àní gbọ́ táì dẹnu ọdún mọ́ṣáláṣí táàbù ọdún mọ́ṣáláṣí látàrí kókàn dì máìkì mú ẹ̀dá kan gba máìkì lọ́wọ́ rẹ̀ gbogbo lẹ́yìn bá pè é gbogbo ẹ̀rọ àtúnú yẹ pé ṣókèlè àtún pè bóyá ìgbò bá ṣe mẹtọfóònù kọ ebi yé àádàbẹ̀ tó kàn dá sọ àìrò rẹ̀ nǹkan àkọ́kọ́ dat máa ń yan mọ́ àdínú àti mùkíb oníkójẹ́ tí ó lè pariwo lẹ́ẹ̀sì máa ń tánàbí Ibrahim ṣe níbí sallallahu alayhi wa sallam ẹ̀fùmọ́ tó ṣe nínú ẹ̀wọ̀n ìgbà wa wọn náà nàdúrà ibrahim alayhi salatu wa salam ó dúró sí àwọn míì ní ó dúró sí orí òkè kí náà fi ń pè ó wà ní àpáta mọ́sá àpáta sàfá sàfá márùwà ìbẹ̀rẹ̀ ló wà ló wà pariwo náà fi náà ti da'iyan lahum ila al-hajj wá pa àwọn èèyàn ó pé wọn ètò síbi ọ̀kan lè gbóhùn ẹ̀ pariwo gan-an. kódà àwọn kan ní ọ̀nà ìbẹ̀rẹ̀ kan tó wọ́n lọ kí n pe èèyàn àwọn èèyàn sí níbà yìí tí bá sì pariwo náà ni wọn ní ọlọ́run títí yẹ onígíní allahu akbar wọ́n wí níta ní orí wọ́n pè àwọn aláàjẹ kí wọ́n gbọ́ wọ́n gbà ní wọn nígbà táwọn Ibrahim alayhi salatu wassalam tí ó pèpè níjọ́ náà gbogbo ẹni tọ́lọ̀ ń kádàrà pé yóò ṣe hajj tí wọ́n ti bí oníkálukú ló gbọ́ nínú àpòlùkẹ́ tó mọ́ darí láàmú tọ́lọ̀ ló lọ lọ <laughs> tọ́lọ̀ ló lọ tó bá wà nínú àwọn tó gbóngbà náà ó sì dáa pé naam naam labaik labaik Allahumma labaik wàláyé ó lọ bó ṣe lọ kódà kó má ní kankan kó o tálákà ju bá ṣe máa wí o èkúté ṣọ́ọ̀ṣì lọ ó lọ pẹ̀lú ògùn ọlọ́run tó wàá bọ̀ nílùú tó bá ń bẹ nínú àwọn tó ń dáná bí ìbẹ̀rẹ̀ ìlú òun pé labaik allahumma labaik ó lọ torí ẹ ẹ bá gbọ́bẹ́lẹ́ ní ìṣẹ̀lẹ̀ ọmọ so easy so easy náà ni wọ́n ní wẹ́rẹ́ ni kíni wẹ́rẹ́ ni sórí wà adùn ṣe bíi ti olúwa lọ́wọ́ sí ni aṣòro ṣe bí dọ́là bò fọwọ́ sí bíyàn bá ní aláyọwó ó ní ó bí ẹ̀pẹ̀ òkun bọ́lá bá ní òní lọ wà láì òní lọ tí ò bá sí náà àwọn tí wọ́n jẹ́ pé òní lọ bẹ́ẹ̀ bá lọ lọ́mọ pé ah, àbẹ́ ìgbọ́n ṣe ń gbé ìṣòro àìmọye olówó tí ò lọ lẹ́yìn kan wá tó ń sunkún pé àwọn tó tún lọ wá ìtàn fi ń lọ à ẹ sunkún pé ẹ sọ fún àwọn tí wọ́n lọ yìí wọ́n ti jẹ́ pé tipẹ́tipẹ́ wọ́n ti lọ kó tó dè àwọn tó ń lọ yìí àtàwọn tó wọ́n ti lọ àtàwọn tó tún mọ lọ wọ́n ti lọ síbẹ̀ kó tó dèrè wọ́n ti jẹ́ pé so kí wàá lẹ́kùn ti ti wọ abọ́gibọ́ kí ni bẹ́ẹ̀ bọ̀ ẹ̀dá ten million wàhálà ti ẹni yẹn o ìgbé tó mọ kínú títí àbẹ̀lẹ̀ ọ̀kan náà kó fún wọn náà mọ̀nà àmọ́ má da ẹ láàmú wọ mùsùlùmí wàláhi bọ́lá bá ní olùwà lọ ah o ti wà too expensive mọ́ wọ̀rí tó bá ń bẹ nínú àwọn tó dáná Ibrahim ló ń jọ́nà ó dé bẹ́ẹ̀ àwọn tó bá ti ń bẹ̀ jẹ̀mọ́ kán ló gbàǹjo ó dilẹ̀ kán ní pílẹ̀nì five kọ́bọ̀ ájì one kọ́bọ̀ ò ní lọ reality nìyẹn ah, wọn lọ kọsà ní omi ṣáwa o ṣáwa yìí ṣáwa o lọ sí àjùmọ̀ báyìí ṣe wọn lọ sí di eleven million ẹ ò rẹ lẹ́sìn nígbà tó wà ní five hundred naira ó lọ àwọn àbáwá kan sọ fún wa pé àwọn lọ ájì two hundred and fifty naira nígbà wọn lọ ọ̀nà gbọ́n náà kọ́ ni wọ́n lọ alihamudulilayi bá a ṣe kéré mọ̀ yìí dáhà ní ó kọ̀kọ́ sí six hundred and fifty thousand six fifty ńlá bá ṣe àbí no eight hundred and fifty thousand eight fifty no six fifty náà ni ṣe mi sẹ́kì mi six fifty bá a ṣe kéré mọ̀ ní six fifty nígbà lè ah six fifty ó kéré gan-an fún hmm, ọ̀tá ìmọ̀ kéré gan-an.

nígbà tí wọ́n dé wọ́n ní èlò ló máa gbọ́dọ̀ ní bá ti fún mi náà ní ah, ok bọ́lá ẹ̀ fi kọ́ just two weeks nílẹ̀ ní ọ̀sẹ̀ méjì náà láti kọ́ ọ̀sẹ̀ méjì ọlọ́run ó ṣe rọ̀ ọ́nà àwọn tó kọ́ tán ẹ̀ lọ́ sí mọ̀ tọ́lá náà fẹ́ lọ mọ́ ẹ ṣe lọ́hùn nílùú àwọn ènìyàn wọ́n wá ní àfà ṣé ẹ plan pẹ́fẹ́ lọ pẹ́fẹ́ mú ìlú sí amẹ́ríkà pẹ́fẹ́ locate àti ìlú amẹ́ríkà sì lè mọ gbé bẹ́ẹ̀ ah plan mi ló máa mu gàrí nàìjíríà tó ń lọ́rùn jù nínú ìrẹ̀lẹ̀ àná òkè nínú yẹn àti kẹ́ lọ sí hajj tó lẹ́nu ah, hajj ah, hajj ni mo mú o wọn wé wọ ah, ìdí sọ̀rọ̀ ìròrí kan bẹ́ńtà ń sìn materialism materialism alimadiya olóńgbò yẹn báwọn èèyàn àwọn bàbá jọ̀wọ̀n nírò rí i. and funny enough ẹ mọ̀ rí lórí yẹn lẹ́nu ẹni tó pèrè ẹ̀ ní àfa kódà ẹ̀mí lè pèrè dókítọ̀ ìkan bẹ ìdí wà ní yunifásitì kan ní Ìlọrin tí ó fara rà dókítọ̀ kínní kan ẹ ẹ ẹ civil servant yíṣẹ́ ìjọba wọ́n ní pé kó wá lọ sí ájì láti kan ní ìbádìí tó lẹ kó lọ ó yẹ kó gbowó yẹn ní kínní kan kínní kan ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ wo bí wọ́n lè fún ẹ fifty million tó pé lẹ́yìn ọdún kan o ò ní mọ bó o ṣe ná o ò ní lè ṣèṣe wàá kàn án pé ah ó ti tán ìyẹn làkáǹtì ó ti tán lórí mi wọ́n á máa bẹ̀rẹ̀ lọ́yẹ̀ pé nínú kọ́fúnmẹ́ fifty million àti kọ́fúnmẹ́ lọ́yẹ̀ owó ni à rọ fifty million mo fẹ́ kìíní kàn máa ṣe business ẹ̀ ọ̀rọ̀ lẹ́sìn ni òṣì ló mú nígbà yẹn dídí lẹ́mù yẹn materialism là wo. materialism kéré ta ló sọ fún ẹ pé tó bá lọ tó bá bẹ lọ́hùn ọlọ́run ní fún ẹlọ́dẹ mílíọ̀nù ó sì lè lọ náà tó dé ẹ̀kọ́ ẹ ó dé náà nìyí jẹ̀mọ́ nǹkan tó búrẹ́kẹ̀ sí ó sì lè má lọ nìyí ó gbowó náà gbogbo máa yọjú yóò máa yọjú dáàdi ìmọ̀ ní kíkí náà àwọn ọ̀sẹ̀ àwọn kíkí ní oṣù ah! <coughs> ojú òtún wa wọ́n ó wà lọ jà nìyí ó gbà tó gbogbo ẹ̀dín nìyí nǹkan hundred thousand yóò wà dá gbà tó gbà ten thousand. gbogbo eti lọ gbogbo ẹ lọ òṣì ní máa mú ní máa mú yàn máa ronú báwò àti ìwà yín máa yà ìjọsìn ni ṣòro owó tó wà gbé kúrò òun bá ní òun ó sọ wọ́n lẹ́ran ti wọn ẹran àgbo ti wọ five hundred thousand ẹ̀rọ àti kíni bẹ́ẹ̀ náà kíni bẹ́ẹ̀ náà orí rẹ̀ ò pé kíni bẹ́ẹ̀ ẹran léyà wọn ẹran tá a jẹ tá a yàgbẹ́ rẹ̀ ìjọsìn ni níta bá ti ń pè níjọsìn tá a fi ń jọsìn fún Olúwa wa tó dá wa jẹ̀mọ́ àìsàn kó kéré àìsàn kó tóbi agbára oníkálukú bá ṣe mọ̀nà lọ́lọ́fẹ́ wò ní. torí ẹ̀ anábìwá Ibrahim aleyhi salatu wa salam ọlọ́run ní tó pépè àmọ́ Ibrahim wá pépè oníyà rọ́bẹ̀ olúwolúwa mi wà kẹ́ fún bálẹ́gìnà bó làwọn yóò ṣe gbọ́ mi táwọn èèyàn sì jìnnà sí mi wà sọ́ọ̀ tí lẹ́yà fọ́tò fún ohun mi ò lè kárí gbogbo ọmọ ènìyàn láyé ọlọ́run bá ní ọlọ́run ní ìwọ Ibrahim náà di ìwọ pépè ìwọ pépè wà á lé iná àwọn aláàmú ìyẹn tó bá wé ní láàmú bí ti gbà wò فقام على مقامه النبي إبراهيم وقال مقام إبراهيم مقام إبراهيم ó tó pàṣẹ sí bẹ́ẹ̀ délé dọ́là dọ̀túnla ó sì bẹ́ẹ̀ àwọn àrí ọlọ́run ní sílé oníkàlùkù wà pàdánù Ibrahim Joseph ló wá pépè lẹ́yìn ẹ̀yìn wọn bá ti ṣíájì lọ́nà ẹ̀ ṣíájì fọlọ́ wọn ni gbogbo ẹni tó ń bẹ nínú àpò yòókẹ́ nínú ọmọ ádámà jama nínú àwọn tó lọ́run mú kádàrà tó wọ́n ṣìyá jì kí náà wí labbaik allahumma labbaik olúwa wa ajẹ́pẹ̀rẹ̀ torí ẹ gbọ́ lọ ní kánáà ìbọn ẹnu pépè ànábì pépè wà á bí fi nà máa pariwo kéde fáwọn èèyàn kan wá ṣe hajj fọlọ jama alhaj àti mọ́tà máa ń pè ní hajj àlọ́bí lóga àmọ́ ní tẹ̀sìn iṣẹ́ kan lásìkò kan pẹ̀lú ìṣísí kan máa ń pè ní hajj àwọn iṣẹ́ kan kìí ṣe ẹnìyẹn iṣẹ́ àwọn iṣẹ́ kan ní àsìkò kan kìí ṣe gbogbo àsìkò kìí ṣe gbogbo àsìkò jẹ̀mọ́ àsìkò hajj nínú òṣìṣẹ́ hajj oṣù mẹ́ta oṣù mélòó mẹ́ta mọ̀ọ́kọ́lẹ̀ alákọ̀ọ́kọ́ shawal dùlùkọ́lá dùlùhijja àwọn oṣù hajj nìyẹn alhaji aṣòwòrò màlúmàt ọlọ́run ní ẹ̀rí hajj ó ní àwọn oṣù tẹ́ ẹ mọ̀ oṣù tí ò pamọ́ oṣù kẹwàá rọmọdọ́ọ̀nù lẹ ìkẹsàn-án ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹwàá la máa ń ṣe ọdún àwẹ̀ ọdún àwẹ̀ bọ́ sínú oṣù hajj oye ṣàwáàlì yẹn nìyí tọ́jú àkọ́kọ́ jẹ́ oṣù ó jẹ́ ọdún ìtúnú àwẹ̀ òun lóṣù àkọ́kọ́ oṣù hajj bàbá wa parí oṣù nì ààbọ̀ sí kọkànlá òun là ń bẹ́ ń bẹ̀ yìí pẹ́pẹ́ láàrin ọ̀la sọ́túnla ààbọ̀ sí oṣù kejìlá òun lóṣù kẹta tó dóṣù tó gbẹ̀yìn oṣù hajj oṣù hajj oṣù mẹ́ta ni alhaji ashhurun ma'lumat kí ló wá dé tí mẹ́ẹ̀ta tó dóṣù hajj tó sì dájú pé àwọn ọjọ́ tá a fi ń ṣiṣẹ́ ájì ọjọ́ mẹ́fà péré ni wọ́n six days gbogbo iṣẹ́ lálàájì pátá ọjọ́ mẹ́fà ni iṣẹ́ ájì ájì gẹ́gẹ́ fún rẹ̀ six days ni torí pé a máa ń rìnrìn àjò lọ fún ájì ni a máa ń rìnrìn àjò lọ fún ìkan ẹlẹ́ẹ̀kejì torí pé ájì a máa kó wọnú umura umura a máa kó wọnú ájì torí pé ìran hajj mẹ́ta ní bẹ a ní alhajj alhajj ifrod ká dá hajj nìkan ṣe lásìkò hajj ká má ṣe ń múra síwájú àbí lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì alhajj àtàmọ́tòì òun ni ká ṣe hajj ká ṣe ń múra síwájú bàbá parí múra ká wá di aráàlú mọ́kà kí gbogbo tó déwọ̀ fún wa nígbà tá à ṣe múra yẹn ó ti di ẹ̀tọ́ padà àwọn àìsàn wa bẹ̀rẹ̀ sí hajj ní àsìkò hajj ilé mélòó báwọn. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alhajj alikiran hajj alikiran hajj alikiran òun náà ń pè ní ká fi umura ká so papọ̀ mọ́ hajj báyìí bá a bá ṣe ń parí umura umura la parí o a sì ń bẹ nínú harami a ní kúrò nínú harami tá a fi parí ṣe hajj tó túmọ̀ sí pé n tó ti dèwọ̀ fún wa nígbà tá à ń ṣe wúra a lè fi ìbọn kúrò níbi ìwọ yẹn ìgbà tá a bá tó parí iṣẹ́ àjìtàn. ṣùgbọ́n yóò bá wa sọ pé yẹn fẹ́ travel lọ ṣe wúra hajj inú ṣàwálì ń bẹ̀ zùrẹ̀kọ́dà ń bẹ̀ ṣókèlè torí pé ìlọ́ṣe umura ní umura hajj nígbà yẹn ogun ó lè lọ sí kó wá ṣe umura ní ní kí náà ti ń pè ní ọmọdọ́nù àbí before Ramadan tó wá ní umura hajj ló ń ṣe rárá umura mi ló ń ṣe torí pé a sínú àwọn oṣù kéni nínú àwọn oṣù hajj àwọn oṣù hajj là máa ṣe umura hajj torí ẹ gbẹni bá ṣe umura nínú àwọn oṣù hajj òun tó òun ó ti di ọ̀ràn yẹn fún kó pa ẹran táǹpì ní ẹran àdáyà àlẹ́hàjì yìí yóò pa ẹni bá dá nìkan ṣe tí ò ṣe umura ní àsìkò nínú oṣù hajj hajj nìkan ló ṣe òun ò ní pẹran àdáyà ṣókè yóò mọ̀ yíwa dáadáa nínú àsìkò ẹ̀ láwàá yìí wọ́n máa ń bá wa sọ ní Ramadan nìyí oṣù mọ́ kó mọ́ yìí wà á kà mọ̀ pé à náà ní àwọn òfin ìgbìmọ̀ láti mọ̀ wò but nísìnyí eh, lọ́tún lọ́sì àárín palẹ̀mọ́ lọ́tún lọ́sì ọmọ ìyá wa tí wọ́n ti gbẹ̀ olúwa wa ni wà á fi fi náà sí ilé hajj yá tù kárí jàlá ọlọ́run wa muhammad sallallahu alaihi wa sallam máa kéde fún gbogbo ọmọ ènìyàn wọ́n wá ṣe hajj fún wọn ọlọ́run yàtúkà rìjàlá wọ́n wá rìjàlá rọ́ọ̀jìn lẹ́nu tó fẹsẹ̀ ní wá ẹsẹ̀ ìfẹsẹ̀rin lọ sí hajj lọ́lọ́run kọ́kọ́ dárúkọ wàhálà kò lè dọ́mẹ́rù wọ́n sì máa wá pẹ̀lú nǹkan ọ̀gùn olólọ́jìn méjèèjì àwọn kan ní ẹsẹ̀ ló lọ́lá bá a ṣe wí hun a ṣe wí àdúrà àwọn ulama táwọn náà gbà pé kíyàn rìn lọ sí hajj ló lọ́lá ju kíyàn wọ nǹkan ọ̀gbìn lọ àmọ́ ìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam anábìgbìn kan ó kan lọ fún hajj mi àdáṣe pé ká gun kan ìtìbá àtàásìyẹ̀nì lihadi yìí nàbí sọlọ pé ká fi kọ́sì ànẹ́lì olóla ju ká nìfẹ́ lọ. tókìlẹ̀ bá a bá wa ń bẹ kódà bá a bá ń bẹ níbi tó súnmọ́ mọ́kà tó súnmọ́ mọ́kà ká gun nǹkan ni tọ́lá anábì náà anábì náà gun nǹkan ni. so ká àmọ́ ìtaàdè níbi ọ̀rọ̀ ni olè wípé àwọn kan ti ń ṣe lọ sí yáàdì dáadáa. Allahu akbar láti nàìjíríà wà ibòmí tó jù bẹ́ẹ̀ lọ tó jù bẹ́ẹ̀ lọ tó jù bẹ́ẹ̀ lọ tó jù bẹ́ẹ̀ lọ wọ́n ti rin ìfẹ́ lọ. ìwọ oníṣẹ̀ṣe máa gbọ́ títí sórí owó bí ò bá sí pléènì wọ́n máa ká pléènì kúrò ńlẹ̀ àwọn mùsùlùmí lè ájì wọ́n ti ń lọ síwájú kí pléènì tó dé ní nàìjíríà wà yìí wọ́n ti ń lọ sí ájì kí pléènì tó dé three years ni wọ́n ń gbà wọ́n ọdún mẹ́ta ọdún àkọ́kọ́ wọ́n yẹn ní ìrìn àjò ọdún kejì wọ́n fi ṣiṣẹ́ hajj ọdún kẹta wọ́n ìrìn ìrìn àjò so torí ẹ ẹ sunkún níwọ̀nba káyọ̀bà àṣẹráyé léṣe tí wọ́n bá kó pléènì lẹ̀ tí ò sí pínyàn fẹ́ fowó kankan lọ sí hajj mọ́ pé wọ́n bá bẹ̀rẹ̀ sẹ́lẹ̀ àwọn yóò rìn ìfẹ́ lọ ẹni ọlọ́run bá pè yóò dé bẹ́ẹ̀ wọ́lọ́ọ̀hìn ó dé bẹ́ẹ̀ nílùú èkó yìí àìmọye ọmọ èkó náà nílò sí ìlú náà nílò sí ìsìnkà ẹsẹ̀ ni wọ́n rìn lọ wọ́n gba sùláàlì lọ àìmọye tí ò dọ́nà tí ò débẹ̀ tó kú sọ́nà ẹlòmíì parí tán kò nílé mọ́ ó kú sọ́nà ẹlòmíì sì ni ó fi ojú ọ̀nà sí gbogbo e. ẹ bá dé Sudan lẹ́nu ẹ mọ̀ rí àwọn orúkọ ilẹ̀ Yorùbá ń bẹ̀ lára àwọn tí wọ́n takú náà padà tó fẹ́yàwó bẹ́ẹ̀ náà nù orí ẹ̀ ibi ó bá ti rẹ́sìn ṣe nílé rẹ̀ ẹ́ state of origin kàkà máa jẹ nìyẹn ìtú <laughs> tó bá ti rẹ́sìn ọlọ́run ṣe gangan nílùú rẹ̀ ibẹ̀ nílùú rẹ̀ o ibẹ̀ nílùú ẹ̀ wọ́n wo fídíò falana ẹnìkan bẹ ní ní UK wọ́n wá ní kódà kí wọ́n sọ pé wọ́n mọ̀ fún àwọn òṣìṣẹ́ Nàìjíríà ní tẹ́tẹ́ mílíọ̀nù náírà wọn ò wálé <laughs> wọn ò wálé ẹnìkan wá ń ṣe ṣẹ́rí wẹ̀rẹ̀ ó ṣe tàlékù lórí ẹ̀ ìyẹn wà lamẹ́ríkà nínú gbélé wa ó ní tó sọ yẹ òun sọpọ́tì ẹ̀ ah ó ní tó wá yìí fúnra kan fún òṣìṣẹ́ káwọn òṣìṣẹ́ máa gba kó máa gba twenty million òun wálé kí náà wá comfort ok state of origin wọn ń gbọ́ àmọ́ ayé làwọn bá lọ àbí hmm. mùsùlùmí ìrònú bá mùsùlùmí wọ́n lọ́ọ́ ní anábì sallallahu alaihi wa sallam la tanqatu al-hijra. حتى تنقطع التوبة ولا تنقطع التوبة حتى تغرب الشمس في مغربها حتى تطلع الشمس مغربها àmọ́ ibi ni ẹ̀gbọ́n yìí jíra kẹ́ ẹ mọ fààyè kan lẹ̀ lọ sáàyè mi látara kẹ́ ẹ lè bá a lè rí ẹ̀sìn ṣe bá a bá rẹ̀sìn ṣe níbi tí a bá wà kò sí ìlẹ̀ kan wà with comfort tó a fààyè ńlẹ̀ lórí tá a ti rẹ̀sìn ṣe tá a ti rí fọkànbalẹ̀ ẹ̀sìn wa ṣe dáadáa torí pé ọlọ́run ò ṣe jíra léwọ̀ ká fààyè tá àti rẹ́sìn ṣe lẹ̀ ká lọ bí àti rẹ́sìn ṣe ọlọ́run ìṣe lè wọ̀ fún wa kódà ọlọ́run ní yóò mọ lọ bẹ́ẹ̀ náà ni títí dìgbà tí òun ṣe táwọ́bà má nígbẹ̀yìn ayé nù. so gbọ́dọ̀ wọn lọ ájì tí wọ́n débẹ̀ tán fi kú àmọ́ parí iṣẹ́ tán wọn ò dé tán fi kú ní ìjàmá àá wọn kú rè àwọn tó sì dìbò míì ṣe ibùdó náà nìyí fúnrọ̀rùn ẹ̀sìn wọn eléyìí náà iṣẹ́ rẹ̀ náà làwọn náà ṣe ẹ̀wá rè so àwọn èèyàn rè lọ àwọn èèyàn gun nǹkan lọ nígbà ayé ayé sọ̀kalẹ̀ nígbà mi ń gun nǹkan lọ nígbà náà ojú méjì sí mẹ́ta lọ ẹṣin ọ̀rà fún mi kẹ́tẹ́kẹ́tẹ́ láti máa ń gun nǹkan ọ̀gbìn nígbà náà ẹ̀wá wò àfi bẹ́ẹ̀ ni pé torí áàdì náà fi ṣe pílẹ́ẹ̀nì ni tí nǹkan mi bá wà tó ń ju pílẹ́ẹ̀nì lọ tó bá tó bọ̀ lọ́la á tó ń lò fún ṣe áàdì ni present of today today more than seventy planes ló ti land láti Nigeria. more at least, precisely seventy one ti gbéra kanoki láti ìgbà tó ti bẹ̀rẹ̀ tó ti lift tó ti ṣe yẹlẹ́sì seventy one aircraft ló ti lọ ló ti dán seventy one láti nàìjíríà nìkan nìyẹn o ẹ èdè ìṣe kéré five hundred more. Ah, wọn ó jẹ́ sùn fún <laughs> nàìjíríà nìkan lélẹ́yìí o àwọn ọmọ nàìjíríà tí wọ́n ti wà lọ́ọ̀ nísìnyí wọ́n ti more than twenty eight thousand nigerians ti wà lọ́ọ̀ more than twenty eight thousand more than twenty eight thousand nigerian pilgrims ló ti wà lọ́ọ̀ nàìjíríà nù nínú àwọn ìlú tó sì kéré sàmáṣí hájì òun nàìjíríà tún bẹ ẹ lọ indonesia láhọ́lọ́ aláàkúwàtà ìlà àwọn eléyìí ó ní mínísítì fún àjì mínísítì ọ̀f àjì ó wà ní indonesia mọ̀gbọ́n nàìjíríà wa àwọn òníléyìn gbogbo ẹ̀sìn pátápátá abẹ́ mínísítì kan náà ni ministry of internal affairs òun la ní àti ètò mọ́lọ́nsìn àti ètò mọ́lọ́nsìn àti iláìláìláìlá àtẹlẹ́bọ gbogbo ẹ̀ ojú kan náà ni láwọn bò mí ájì nìkan ministry kan ministry ní láwọn kọ́ńtì mi lẹ́wọ́n adébọ̀ wá ń sọ fún ẹ má sọ púpọ̀ ẹ sọ fún nípa ọba. àwọn táà ti táàrà yìí lọ gan-an ni abẹ́ ẹ inú ọdún tó ti gbogbo ẹ̀ṣẹ̀ nígbó ti súnmọ́ náà ni àti ìlú gbé lọ àbí ní ṣe olúwa ọmọ ní ti alọ́gbọ́n àwọn sọ alọ́dọ̀mọ́ká o àwọn ó ti ní ah alihamdulilayi ọlọ́run ṣe lórí ìgbà ìbò náà ìjọsìn àwa mùsùlùmí ni kò bá eré dé kò bá wàdà dé kì ṣe àṣà ìjọsìn àwa mùsùlùmí ni òpó ìsìláàmù ni kò sí tó lè gbógun tì kò sí tó lè há kúrò lọ́kàn àwa mùsùlùmí táwọn èèyàn bá ń gun kan lọ onípléènì ló lọ onímọ́tò ló lọ kọ́ńtì mi ṣíìpù tó ń gbé lọ ẹtì yáàdì ó tó mọ́ṣáláṣí wa yìí mẹ́ta àbí mẹ́rin wọn full loaded àwọn bíi eh, àwọn Bangladesh àwọn míì Sudan sheep lálálálálálálá ń gbé lọ. ẹ̀yin wá wà ń bí ìlọ́wọ́ sọ pé kí náà kí nìkan kí lọ à ń lọ jọ́sìn ni ẹlẹ́sìn ìsọdẹ tí wọn kọ ni wọn wá ń fi ìpàdé wọn ní dòdò Ọ̀ṣun ọyà náà ṣe àìsí ní ilé Ifẹ̀ pẹ̀lú bí Ọ̀ṣun tá a máa ń gbá bọ́ọ̀lù tó bá gbẹ. àbẹ̀lẹ̀ ọ̀kọ́ lọ́mọdé àgọ́ ẹni sí gọ̀ ọlọ́run ló gbọ́n wọlọ́hìn mo fi Allah subhanahu tó mo fi búra bí kan náà wọn kẹfẹ rí ah tó bá gba ìsìláàmù wọn máa mú lọ ṣe hajj wàláhì onírú yẹlẹmí èyí pé ẹsìn tó ń ṣe yìí ẹsìn gbogbo àgbáláyé ni onírú yẹlẹmí ẹ bá ẹsìn ah, yìí ṣe ẹsìn gbogbo ẹsìn ẹsìn gbogbo àgbáláyé ẹ̀sìn ọmọ ènìyàn ẹ̀sìn tọ́lọ̀ yọ́nú sí òní islam fáwọn kan tí wọ́n kàn rí gbogbo country in the whole world gbogbo colors, gbogbo languages gbogbo races gbogbo shapes omi ò ga yóò fẹ́ tó po wa yìí ó sì rí mi nìyí yóò kúrò gbé lébi ah, ṣe kúrú tó yìí ẹnìkan tó kúrú bìbí lọ wàláì bó ṣe mọ rí lọ́hùn nìyẹn bó ṣe mọ rí lọ́hùn nìyẹn so Islam ẹ̀ ṣe sin Nàìjíríà èdè lókà tó máa fi fẹ́ẹ́ lọ péjọ níbi odò Ọ̀ṣun ó máa fi wíyá jù ẹni àánú ẹja yìí wá náà ẹ ẹ mẹlú. abẹ́ rí nínú ni ah. Allahu akbar ọlọ́run adúpẹ́ o adúpẹ́ o kò ṣe wá mùsùlùmí o dákun mọ́ mọ́ àkóò nínú Islam láíláí gbogbo bí ó ṣe rí mọ́ mọ́ àkóò nínú Islam aláyàdó aláàní ṣe á Islam ẹ̀sìn ni mi ń sọ fún kan nínú àwọn ọmọ ìyá wa nígbà tá a ṣàlàyé àtọ́gbé kí wọ́n gírí mi ah wàláyé ẹ̀sìn ní Islam ìtọ́lọ́run yọnu sí ni mo program bàbá kan láàárọ̀ yìí náà nìkan tó wá kí jimoh bàbá yẹn ti wọ seventy one years bàbá bímọ méjì péré màmá tó bímọ méjì fún màmá òsì láyé náà bàbá seventy one màmá bàyẹ̀ pé tí ẹ̀ bá tún wá wà nínú òkè á tún gbójú bàbá yìí ti dàgbà gan wọ́n wá pẹ̀ wá sí rédíò program ẹ̀dẹ̀ mọ̀ kọ́kọ́ rédíò program náà ti ṣe Facebook àbí wọ́n ti ṣe fídíò àwọn ní bàbá bó tún wá ní mo ṣe bú sọkún ní ẹ̀rọ ah, ní bàbá ẹ̀ ti ní sunkún ah, irọ́ wọ́n ṣe nà mí náà ni wọ́n ń nà mí wọ́n ń lò mí lùkulù ta ni ọmọ tí bàbá bí ń lu bàbá ọkùnrin obìnrin kí bàbá seventy one kẹlẹ̀ ọgbà ọmọ ìṣọ̀mọ kéékèèké ìyá ń bèrè pé ọ̀sẹ̀ tó lọ agbé yín wá láàárín ọ̀sẹ̀ tó lọ àti ìsìn ṣé kò sí yàtọ̀ rárá ni bàbá nígbà kò sí kùsẹ̀kùn nìyẹn àwọn ẹ̀mọ́ sùn tó ọ̀dọ̀ bá wo gan omi fẹ́ lè bọ́ lójú ẹ pé áá ah, ah. fúnra bí yàn bá jẹ́ tó bá jálá ìdá ó mọ̀ pé ṣe wọn náà mọ̀ dàgbà ní bàbá yìí tó fi èyí ó ta rẹ̀ kẹ́kọ̀ọ́ pé ah, ṣé sọ́jọ́ tèmi náà ò ní lérí bàjá omi ò bọ́ lójú ẹ̀ káwọn sábà wọ̀ pé tọ̀ bó wọn tá bí ní tá bẹ́ẹ̀ náà kọ́nà jẹ́ àjèrè wọn nìyí ṣé ìyá wa wọ seventy one àmọ́ wa tún sunkún lórí ọmọ àwọn àbẹ̀wò kí bàbá láti lásù ìjísìn ìgbéyàtọ̀ wà bàbá ní kò sí o kí n tó tún tóbi nìyẹn nìyí jẹ́jẹ́ òun lòun jókòó níta ó wá rọ omi báàfù ó rọ lóun lórí kí n bá rí bàtà gan-an bá dádú ẹ bàbá ẹ̀ ló ń bá rí o ara ń pé ah, ẹ̀dàkùn ṣé àbẹ́yìn yẹn pa ìyá wọn ni wọ́n ní ọ̀rọ̀ bí tí wọ́n lọ rọ nìyẹn o bàbá ní mi àti ìyàwó mi á nífẹ̀ẹ́ ara wa dáadáa nígbà kò sí nǹkan tán nínú ìlú mìíràn ni máa ń kówó fún un máa gba sálárì gan ń kò lè lọ máa gba sálárì fún un máa kò lè lọ́wọ́ òun ló yẹ kí wọ́n á yọ owó tí ń máa ná ibi tá a nífẹ̀ẹ́ ara wa dé nítorí wọn yóò àyọ lé mi lọ́wọ́ tí wọ́n bá yẹ pé mo béèrè ten lọ́wọ́ ẹ̀ bí àpẹẹrẹ tí ní ah, ten yẹn ti pọ̀ jù seven ní ẹgbàá olúmọ gbogbo àwọn àkáǹtì sálárì mi bàbá lòun ṣiṣẹ́ fún thirty five years lòun ṣiṣẹ́ òun lòun dì mọ́ ní kó mú ní owó yẹn nìyí kó fún ọ sanwó sukú àwọn ọmọ yẹn bàbá ìyàwó èrè ní ìyàwó kan náà ni ah, ọ̀rọ̀ ti bàjẹ́ ẹ̀kọ́ nínú ẹ̀kọ́ nìyẹn ó lè mọ àwọn eléyìí ṣe mùsùlùmí kìrìsìtẹ́nì ni wọ́n àbí ẹ̀sìn wọn fún ó fúnlẹ̀ mọ́ wọn ná bọ́n ṣe gbé e, ó fúnlẹ̀ mọ́ wọn àbí ọkùnrin kan ẹ ìyàwó kan ni lára àǹfààní kíyàn níyàwó méjì tí ìsìlámù pè wá sí nù ká ní mẹ́ta níyàwó kan tá a bá ní táwọn ọmọ títí ò bá fẹ́ tó máa ń fowó tún dúró lé bàbá wọn àwọn àmì ìmọ̀ fowó tún dúró lé bàbá wọn àbí pé ẹ́ yẹ́ báwọn kan fẹ́ na bàbá àwọn kò tí fẹ́ ni wọ́n bàbá ẹ́ fẹ́ pé kan méjì tí bàbá fi méjì tí bàbá nìyí ìyàwó kan ló bí ó bí kan ìyàwó kan náà bí kan àánú àwọn méjì nípa ọkọ̀ kan náà bá wọn láyé láyé láyé nígbà máa yẹn bẹ̀rẹ̀ pé ìyàwó mi ìyàwó kan náà ni ah ọ̀nà mi rí báyìí ó di late ó di late wọ́n ń pa àwọn ọmọ kan wá àwọn ọmọ wa ètò ìsìláàmù ti wà ń náà ara rẹ̀ níbi tó ń bẹ́ẹ̀ ni kíyàn níyàwó jẹyọ kan lọ́nà má níyàwó méjì ó gbọ́ hmm. eléyìí ṣe tọ́pìkì tèmi <laughs> tẹ̀sí náà ṣe ẹ̀rọ ọ̀gbìn tọ́pìkì àti àfẹ́ eléyìí ń lẹ̀ wàláì orí mẹ́ gbogbo ní ìsìláàmù máa ń ṣe pátá orí mẹ́mẹ́ bẹ́ẹ̀ ni alẹ́ rẹ̀ tí ó ṣe tí ò ṣe bó ṣe yẹ kó ṣe o fẹ́ pé yóò wá rí nǹkan tí ò yẹ kó rí eléyìí nǹkan láti sùnsùn wọn kùránì ní àti òrè mbẹ́mbẹ́ ó ní àjìnà sí kò sóore mbẹ́ bàbá rẹ̀ tó bá ń ṣe ẹ́ tó ń rí àdùn bẹ́ẹ̀ ìyẹn ogún ọdún rẹ̀ yóò padà jó lọ́wọ́ ó pẹ́ bóyá ọlọ́ni wọ Ibrahim alayhi salatu wa salam máa pèpè fún wájú ó mọ̀ wá o yàtí nàmi kò lè fa dynamic níbi tó jìnnà tó wọnú jù àwọn àwọn ọmọ wa ṣe háìdì ó sì ṣẹlẹ̀ àjọ ìṣẹ̀lẹ̀ jẹmọ ó ń ṣẹlẹ̀ fa. lìyẹsí adúmọdà fúnyálẹhùn wọn yẹ turusanlọhi fi ayé mi màmú màtí àlẹ́ máa rọ́gbà pọ̀hún. على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير wọ́n gbogbo àwọn alálàájì bá tá lọ́kùnrin lóbìnrin tí wọ́n ń gbéra ńlé wọn tí wọ́n lọ ṣe àdì fóun ọlọ́run lèyá sí àdúmọ̀ náà fi àlàfùn ọlọ́run ni wọ́n lọ máa fojú gan ni wọ́n fojú rí wọ́n fara rí wọ́n fẹnu téèsì wọ́n fẹnu tọ́wò mọ̀nà àfihàn aláhùn wọ́n sì fi ọkàn náà tọ́wọ́ àwọn oore oore oore àǹfààní abdullahi bin abbas onímọ̀ náà fi wùtá lálàjì máa rí gbogbo alálàjì pátá oore méjì ń bẹ fún un alákọ̀ọ́kọ́ rìdíwánù náà ìyọnu ọlọ́ọ̀ jẹ́mọ́ òní ṣe áàrì tán ọkàn ló balẹ̀ pé ah, alhamdulillah òpó islam mẹ́rin mo ti rú báyìí ní ìfàsọ́wọ́ ọ̀pọ̀ islam mélòó àmàrùn mo ti nọ́wọ́ àrùn mo ti dé last one mo ti ṣe hajj fọlọ́wọ́ mo ṣe hajj fọlọ́wọ́ Allahu akbar wàá rí ìyọnu ọlọ́run níbẹ̀ gbogbo àwọn tó bá wá rí báyìí inú ló mọ tuntun ó mọ rí àwọn àmì tó tọ́ka sí bíbẹ ọlọ́run ọ̀kan ṣoṣo ọlọ́run ó mọ rí wàláhì ó mọ rí kì í ṣe àgbélẹ̀rọ ọmọ yẹn tó ní fi ájì bọ̀ ni wọ́n ti ń fi ájì bọ̀ ní sí látàkó ìgbọ̀ yìí nì wọ́n ti fi ájì alayhi salatu wa salam ó sì síwájú Musa síwájú Isa ẹ́ kìí jẹ́ àsìkò Muhammad sallallahu alaihi wasallam ṣe bẹ̀rẹ̀ sí ájì wọ́n ti ń ṣiṣẹ́ ájì ní sí ó ti pẹ́ kìí ṣe pé Sáwọ́dì ló gbé kalẹ̀ Sáwọ́dì kọ́ ló gbé kalẹ̀ Sáwọ́dì gbòó nígbà wọn ti bẹ̀rẹ̀ ṣe hajj tádì ti ń jẹ́ hajj nìyí kò sí sàn ní Saudi lórígun mẹ́rẹ̀ nílé ayé ńgbà náà àti níbọ̀ tó tọ́ǹtì kò sí kọ́dà kì í sí Nàìjíríà jẹ́rìí kan wọ́n sọ pé ètò Saudi Arabia ni wọ́n fi ń mẹ́kì owó ni <laughs> níbo ò nílà káyọ̀ láti jọ ìlànà àá àá nǹkan ọlọ́run ni manáàfi àlàkùn wọ́n ṣe hajj ẹ wàá rí àwọn oore ìyọnu ọlọ́run ẹ bá pàdé ẹ̀ẹ́dì a jẹ̀mọ́ tó bá wọn kọ́ dé mọ́kà nana ìwọ mọ́kà báyìí tó lọ sí báyìí welcome to mọ́kà ẹ̀ atẹ́gùn bí ó ti máa yàtọ̀ oorun bí ó ti máa yàtọ̀ gbogbo nǹkan tó bá ń pàdé ló ti máa yàtọ̀ àwọn igi bẹ̀ ó dọwọ́ rẹ̀ ó mọ̀ pọ́n wọlé àìtí igi bẹ̀ àìjá ewé bẹ̀ àìpẹ̀yẹ tó bá ti gbé ara ní torí wọn ó gbára ní wọ́n mọ́kà ni ó mọ ọbẹ̀ nínú ara ní wọ́n mọ́kà ni wọ́n tó mẹ́yẹ pa ó mọ̀ wọ̀nà báyìí ni o ó gbọ́dọ̀ pẹ́ ó sì mẹ́wúrọ́ pa ó mọ̀ wọ̀nà báyìí ó gbọ́dọ̀ dẹ́dẹ́ kódà bó bá ń bẹ ní kẹ́bù máa ń bẹ lórí ọkọ̀ ọkọ̀ ojú omi tó ti wà nínú ìkọ́ọ̀tù ní kọ́ọ̀tù ìdí tó gbà wọlé ó gbọ́dọ̀ pẹ́já ó gbọ́dọ̀ dẹ́dẹ́ àìdẹ́dẹ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ ti di kí ni nǹkan ọ̀wọ̀ wọn náà sì mọ ẹ̀rọ wọ̀ ṣé orí kété wọ́n wá kó yín dé tẹ̀dí alimasdul haramu mọ́ṣáláṣí ni làhàwùlà wà láàkú wáta ìlàbílà ó mọ̀ fọ́ orí ẹ̀ pé orí mi ń fẹ̀ sí ni àbí orí mi ló ń fẹ̀ sí torí orí rẹ̀ ó mọ tó bi ní jọ̀ọ́ wọ̀lọ́hìn ìjọba àwọn èèyàn tó ń lọ láti lọ láti lọ wọ́n ṣeré lọ ni àwọn náà mọ tí wọ́n rí ìlú èbó máa ń súyàn máka ìsúná láti lọ àbí tí mọ́ni ló bá tó nǹkan ìlú èdè máa ń súnyàn láti lọ ìyá kan sọ pé ah, ustaz àwọn ìlú yẹn ó ti sú mi à ah, níbo ló sún ní Germany eh? Amẹ́ríkà nǹkan ah, àti lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ China àwọn bẹ̀yẹn nígbà tí ayé ló mọ àbí ayé ló mọ bó bá ń lọ amẹ́ríkà lójoojúmọ́ tó ń lọ ọmọ eh, germany lọ́sẹ̀ẹ̀sẹ̀ tó ń lọ gbogbo ẹ̀ ní gbogbo gbà ayé ló mọ kò sí nǹkan kan tí ó bí wọn lálẹ́ kìyà mọ́ àmọ́ bí kálíkì àmọ́ ẹ̀rọ mọ́ kódà bí òbá láǹfààní ayé tó fẹ́ mú mbẹ́ àlẹ́kẹ́ àmọ́ mọ̀ pé ọlọ́bẹ̀ àrí nínú àwọn àfà wọ́n ti fi hajj fifty àrí àwọn olówó láti ìgbà tó ti lọ láti 1970 kèé jáde sí ó sì ń lọ tó gbó. ná yes àti covid kan tẹ́sí gbọ́dọ̀ jáde. ẹ̀gbọ́n ni ọlọ́sí onípínlẹ̀ tó ń wà lọ ó ní pọ́ọ̀fù kan ní làdíjọ́ wọn ti ṣaláìsí tó wọn bá wọn forí jù wọn lára tó máa ń sọ nínú àwọn ìjákujàku tó máa ń sọ pé kí náà wọ́n lọ sí hajj káàdì ẹyọ kan ẹ fi tó ẹyọ kan yòókù owó yẹn ẹ papọ̀ ẹ fi kọ́ yunifásitì yunifásitì kọ́ lẹ́bi kọ́ fagolo ni nàìjíríà ní more than one hundred and fifty universities kí wọ́n ti bẹ́ẹ̀ tó tún country mi ò ní tó wa kò sí state kan nàìjíríà tó yunifásitì ẹ̀ka kọ̀ọ̀dọ̀ school school school school school school school wọ́n fi ṣe wà ní. ẹ́ wọ́n sọ̀rọ̀ ẹ̀ bá lọ sí múra tó bá dé báyọ̀ tó dàbí wọ́n sì dé gan àwọn amúbọ́dún máa ń a máa calculate nàìjíríà èèyàn bíi seven hundred lọ sí múra a máa mọ̀ táyà owó wọn kìnìkan owó yẹn nìyí wọ́n lè fi kọ́lé yunifásitì kìnìkan muslim yunifásitì. ẹ dákun irú àwọn ọ̀rọ̀ ìròyìn jákujàku wo nìyẹn níbi ọ̀rọ̀ anáàdìwà muhammad sallallahu alaihi wa sallam nílẹ̀. so ìdíyàn wa lọ maka tó ń wá lọ hajj tó ń wá lọ múra nǹkan ló gbé èèyàn lọ ìlú èbó nǹkan tí yàn wá lọ sílùú èbó wọn ní máa ń gbèyàn lọ bí tá à sọ yìí ọ̀nà méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni èjì ọ̀yà ni wọ́n. ayé máa ń gbèyàn àlùkìyámà nìyẹn ò gbéyàn lọ mọ́kà ìyá ni wà ní ìlú èbó ayé ló gbé ọ lọ o lè pàdé ní kí wọ́n rí mọ́kà mọ̀dínà ò lè rí mbẹ̀ láyé láyé láyé ò lè rí mbẹ̀ kò jọra wọn tó bá rí mbẹ̀ ó lọ ọbẹ̀ ni ó dà bá ti rìn àjò rẹ ni tó kò jọra wọn o torí ẹ bàbá ń bẹ lọ́run fọlọ́ tó fún ọ lọ́wọ́ mo tún bẹ sí òun náà dákun owó tó fún mi tí mò ń ṣe ó mọ́ra lọ́dọọdún tí mò ń ṣe àjọ lọ́dọọdún ó mọ́ra oṣooṣù ọ̀sọ̀ọ̀sẹ̀ kí láwálé ayé wáyé wá sí lọ́nà ni ká jẹ ká mu ká yìnbọn dì tàbí ká dẹ̀ sí lọ́run dábàlá ayé wá sí náà nù tó orí tíyẹn máa ń rí tíyẹn bá lọ ṣe ọmọrọ tíyẹn bá lọ ṣe hajj ìyẹn máa rí ìyọnu ọlọ́run wàláì yóò rí bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì òun náà ni orí orí tayé orí tayé wàá lè tajà ó gbọ́ ó lè tajà alálàájì lè rajà kódà o lè mọ gbaṣọ ara rẹ wọn bá wọn fọ wọn wọn rí ìyá rẹ <laughs> wọn bá kó wá fún wọn bá wọn fọ máa sá máa lọ máa gbélé wọn lọ́wọ́ kò sáburú mbẹ alálàájì lè tajà ó lè rajà wọn ò tiẹ̀ ní sọ fún ọ bóò ló ṣe lọ òun bóò ní rajà ó ní two thousand and fourteen àbákanlá dánbẹ lóòtẹ́ẹ̀lì àbájẹ̀gbó ni wọn náà bá ṣàlékún dáadáa wọn ah wọn á ní ìjẹ̀bú láwọn ìjọ náà mo tó kàn fáwọn pé ìjẹ̀bú láwọn ọmọ bàbá ló rán bàbá wá sí hajj wọn ní àbá bó tiẹ̀ ṣe dàrà bí ẹyọ kan tí èsì tuntun tó jẹ́ àlòkù lẹ́rà fọwọ́ yìí tó tó bàbá gẹ́gẹ́ fún rẹ̀ wọ́n ara kẹ̀kẹ́ fúnra wọn ara kẹ̀kẹ́. àwa ni akíní wọ́n máa wọ dàrà bí à ń jí ẹ tí má fún un ní ìfowósòfò ok mudiru lè mudiru mọ́ṣáṣí yìí ń kọ́ tó lé kí ó kàn lọ́nà ìgbẹ́dàkọ́ lé pé ẹ̀rí tí a bá yẹn ní mùdírù yẹn pé ah àfáwọn dáadáa ni ok ẹ ti ẹ̀rọ àjàlá bẹ́ẹ̀ kan fún ah mudiru, mudiru ò dìde ẹ ẹ má ti yá kùránì má gba kùránì fún wọn ń gba kùránì fún wọn kùránì ń fún wọn èyí ń dáa mo lé lẹ́yìn náà dáa lóòótọ́ àwọn kò burú bẹ́ẹ̀ ẹ sì ní two thousand dollars lọ́wọ́ ah

bẹ́ẹ̀ ní international rambo world trade center ó nìyẹn international market ni ẹ mọ̀ ra oríṣiríṣi lóríṣiríṣi lóríṣiríṣi lẹ́mọ̀ rí lẹ́mọ̀ rí lọ kìí ṣe pé saudi nìkan lóríṣiríṣi náà ń kó ọmọ nàìjíríà tó ń kó oúnjẹ lọ́wọ́ wà lọ́rùn tó dán tó mọ ẹdí àwọn àti gbẹgbẹ àti rédú àdégúnfe bẹ́ẹ̀ ni pé wà nàìjíríà owó rà náà ni tọkàn ló balẹ̀ pé ah alhamdulilah this is nigerian food ọjọ́ ni mo lọ ó bu òkèlè ó bu tààrà kí yòrò dùn so àwọn àǹfààní yẹn bẹ àǹfààní tayé àǹfààní tàlùkìyàmọ̀ tó ń bẹ níbi iṣẹ́ hajj fún mọ́ àwọn àyè ńláńláńláńláńlá tó yẹ pé tó o bá lọ ọbẹ̀ o ò lè rí wọn o ò lè rí wọn àfi lójú àlá bọ́lọ́n bá fi wọ́n hàn lókù pé a jìmọ́rù ni yóò ká ní jámọ́rọ̀ òun lè oníjó ti lè rí níta máa ń jókòó sí ibẹ̀ náà ló ti rí mùsẹ́lífà àràfà mìíná níjó ti bẹ ní wàá ti dùn kò síbi kò síbi tó ti lè rí kò sí ibẹ̀ ló ti rí gbogbo eléyìí ni ó tọ́ka lára tọ́lọ̀ wọn bá sọ ọlọ́ni wọ̀nyẹ kúrú ìsúnmọ́lá fi mi máa lo mẹ́ẹ̀tì ọlọ́ni bákan náà wọ́n máa dá orúkọ ọlọ́run ọba aláàmọ̀ràn tó fún un lọ ní àwọn ọjọ́ tó lóǹkà lórí tó wọn lọ́hùn pèsè fún wọn nínú àwọn bàyí mọ́tòlá ní àrùn bàyí mọ́tòlá ní àrùn ó ní àwọn èmi ní kámẹ́lì rọ̀fúnmi màálù àgbò àti àwọn tó pọ̀ wọlé bí àwọn àlàkẹ́ àwọn àrẹ̀mú àwọn ègúnfin àwọn òrúkọ oníkálukú ló ti ní iye ọdún rẹ̀ ọlọ́run ni wọ́n mú ọ̀dá orúkọ ọlọ́wọ́ bá nígbà tó máa fẹ́ pa wọ́n àwọn àyà mi máa lò máa tì yí àwọn onímọ̀ ní àpẹnu láàrin wọn àwọn mi ilé abdullahi ibn abbas ó ní àyà mi máa lò máa tì ó lò náà ní àyà mu aṣọ tẹlẹ ìjà àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù tẹlẹ ìjà tàfẹ́ wọ̀nyí the first ten days of the hijab abdullahi ibn abbas fi lẹ́yìn onílẹ̀ àtàwọn mí náà wọn sàhábà chocolate àwọn mí ní àyà mi máa lò máa tì yí òun náà ní àwọn ọjọ́ mẹ́rin ọjọ́ mẹ́rin ọjọ́ ìdúran táàkínù ọjọ́ mẹ́ta lẹ́yìn rẹ̀ òkú mẹ́rin tókùlẹ̀ àwọn míì wọ́n ní ayánu maalumet wọ́n lò náà ní ọjọ́ àràfá ọjọ́ àràfá ọjọ́ tá a dú ẹran ọjọ́ ìdúran táàkínù ìdì àti ọjọ́ kejì rẹ̀ tó jẹ́ àwọn míì pé ṣùgbọ́n èyí tó lékè nínú ọ̀rọ̀ òun náà ni pé ayánu mahalimet òun náà ni gbogbo àwọn ọjọ́ mẹ́wàá ọjọ́ mẹ́wàá the first ten days àti ọjọ́ ọjọ́ mẹ́ta lẹ́yìn tá a bá kírun tán amadé bẹ́ẹ̀ ló bá wọn amadé thirteen days. torí ẹ àwọn tí ẹ̀ bá ṣe hajj yóò pa ẹ̀ràn alálàájì yóò pa ẹ̀ràn àbí ẹ̀ràn mélòó ni ó pa ẹ̀yọ̀ kan kí náà ń pè àdáyà tó bá jẹ gbèsè ńkọ́ tó bá ṣe tó bá ṣe ìwọ̀ tó yẹ kó ṣe yóò tún pa ẹ̀ràn ẹran ìtanràn ni yóò pẹ̀ràn ẹran tí ẹni méjì nù àmọ́ tí ó bá dáná tó ṣe múra síwájú hajj àbóṣe múra lẹ́yìn hajj nínú oṣù hajj tí nípa yóò pẹ̀lú hadaya so a ní ẹran hadaya a ní dọ̀háyà hadaya òun lẹ́nu alálàájì ṣókè dọ̀háyà òun lẹ́nu àwọn tá a wà ń létà láǹpaléyà òdìhíyà dọ̀háyà làwọn máa ń pa á pa á bẹ̀rẹ̀ pa rẹ̀ níjọ́ ọdún àjọyọ̀ mẹ́ta lẹ́yìn rẹ̀ ṣókè dọ̀háyà nìyẹn tọ̀ sálálàájì lè pa tó bá pa àdáyà tó lè pa dọ̀háyà ẹnu kò lórí ẹ̀ àmọ́ ìfàbùrú bẹ̀ títí ó lè pa àdáyà tó pa hádìyì ó lè tó pa òjò híyà ó lè lọ bẹ́ẹ̀ ẹlẹ́mìn bẹ́ẹ̀ tẹ́lẹ̀pẹ́tọ̀ àwọn fámìlì òun wà lọ́rùn rẹ̀ lówó sílé fún ara òjò híyà títí wọn tó kò gbogbo ẹ̀ ẹ̀nà pọ̀ èwo la mọ wá pa nínú àwọn ẹran àwọn èwo ló lọ́lá jù nínú wọn kámẹ́lì ràkúnmí màálù àgbò àti àgbọ̀n àwọn èmi ni ewúrẹ́ àlàkẹ́ àrẹ̀mú àwọn eléyìí àwọn eléyìí èwo ló lọ́lá jù nínú ẹ̀ yàgbẹ́ níbo láwọn àfà àwọn míì wò níbàámu sí ewo gangan lànà ti ṣe èwo ló ti síwájú èyí tó ṣeun láti síwájú lágbọ́lá fún ju ìyókù lọ ọ̀rọ̀ mọ́ Málíkì ni rahman Allahu ta'ala torí ẹ̀ mọ́ Málíkì ó sọ yìí pé fún fún dọ̀háyà wọ́n á ní ẹran jẹ́ ni ẹran nẹ́tíwọ́kì àbí iléyà fún dọ̀háyà á ní agbo, ó lọ́lá ju màálù lọ ṣókèlè tó dé pé àgbò làná dé pa صلى الله عليه وسلم هاي بجوائد المسلمين مسلم ضحى رسول الله صلى الله عليه وسلم بكبشين أم الحين ذبح ما بيده ولا نبي قا عذبه ميتي أقرنين ونو جدرة أم الحين تقول لنا دادا تجي هو فوارا لميدي قا صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم علي رضي الله تعالى kó kogun, kó melo, ràpọ́nmi mélòó ọgọ́rùn-ún fún àdáyá. ó túmọ̀ sí pé tabaníkà lọ pẹ̀lú dáná ti ṣe á ní àgbò ó lọ́la ju àwọn yòókù lọ àbí ìdúmọ̀ mọ́lẹ́kì ti lóòrùn. àwọn mìíràn wà fáwọn ní rárá rárá kò sí yàtọ̀ láàrin àdáyá àti tọ̀háyá. ànábì tó pa àgbò níyẹlé òun ló pa àràkún méjì tọ̀hún àbí ọ̀pọ̀ méjì gbélé ọ̀pọ̀ ọgọ́rùn-ún gbélé àdásí pé òkè ọ̀pọ̀ làáwò kìí ṣe èyí tó ṣe ṣé ìgbà mi ń ká lọ ṣe ọ̀pọ̀ làáwò yẹn ni ọ̀pọ̀ àwọn àwọn tá a bá bọ́ iye èèyàn tá a lè fún ní àgbò kò tó iye àwọn tá a fún ní màálù ẹgbẹ́ ẹ̀fọ́ ok alhamdulilah àwọn abimọ nísìn abóbìnrin bàbá bá yẹ ṣàkíkọ ẹ pé mi nípe yìí àbẹ́ màá ní síbi pè yín náà má pè yín ẹ náà fẹ́ràn pápá ìyá mẹ́ta ọmọ ti ń lọ bí sixteen ṣe pé àwọn kan ti jẹrẹ tán ẹ ẹ gẹ́gẹ́ kí ó ti yé ẹnigẹdì ẹ so àwọn nìyí ìjọba sùn mọ ẹ ṣókìlẹ tó bàbá pè yẹn ní bínú àwọn tó bá bí ọkùnrin ti dàpa àgbò méjì ó súnmọ́ ká pè yẹn àwọn àgbà pẹ ọkàn ni ẹ ó súnmọ́ náà ni tùmọ́ tó bá gbé màálù tìyẹ bá pa ẹ̀gbọ́n yẹn pé yẹn torí pé ẹnìkan lè bàjẹ́ sọ àmì ìwọ ni wò pé kódà ni wọ́n ní nínú alukur'ani gan ibi tá a ti mọ tẹ̀síwájú lẹ́sùn ní lọ ọ̀dọ́ lọ́wọ́ máa ń dá dókòó tá a pa nílé yá ọlọ́run kọ́kọ́ dá olùwàlúbùdìnà wàlúbùdìnà ja'annaha lakum budna kí ni tí wọ́n budna bádánù àwọn ẹran tí wọ́n ní kí wọ́n ara ẹran tó tóbi ókè àgbò màálù ràkúnmí olódò mi. ẹ ṣe é ẹ̀jẹ̀ ń fa láàrin àgbo àti ràkúnmí láàrin sọ́rí màálù àti ràkúnmí lẹ́ni ń fa àbí ṣe pé kò sí èméjì pé méjèèjì ju ṣùgbọ́n ẹgbẹ́ ràkúnmí tẹ̀ ń fa ẹ̀ ẹ̀ mí ni yóò rí ràkúnmí rí ẹ̀ sì jẹ́ rí yorùbá ìsábà para fún mi wọ́n sábà máa ń pa ní màálù màálù gan-an wọ́n bẹ̀rẹ̀ sí nípa kìpẹ́lẹ̀ yorùbá mọ àgbo náà máa ń palẹ̀ yorùbá wọ́n lójú ti olówó màálù wọlé yá ó sì wọlé yá wọ́n parọ́ ni. pàtó tí wàá ti wá wọ́n nísìnyí ní tí ìgbà fi lára one point five million kí n fúnra màálù one point five million. Mm-hmm. wọ́n ní káwọn yẹn máa pa màálù lọ́pọ̀lọpọ̀ òun nìyẹn so màálù wọléyà ràpọ̀mí wọléyà àgbo wọléyà ewúrẹ́ àlàkẹ́ àrẹ̀mú àwọn náà wọléyà tó gbàtà má ti tó ọjọ́ orí wọn so èwo ló wá lọ́lá jù ìyẹn nìyí ẹnu òkú lọ́dọ̀ àwọn onímọ̀ lórí ìyẹn bó ṣe olè kó mọ̀ so ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní fakulu minha wa at'imu al-ba'is al-faqir wọn lá ní ẹyẹ lálàájì tẹ bá ti pẹ́ torí ẹ̀rí ẹ pé tábà pẹran tán tábà pẹran nti ye wọn máa mẹran wá fún aláàjì ẹran àdáyà wọn tó máa pa wọn á mú wá Lagos state wọn a máa ṣe ní iná state mi wọn mú wá wọn ti bá yín dín wọn tẹ̀lé wọn tútù òtún wá fún yín òtún sáájú kì í ṣe ìjẹba pa náà nìyí wọn ń polọ sáwọn olóògbé tí jíjẹ mímu òtún ọ̀hún ọlọ́run dáadáa náà ni. so àmọ́ àrínà onímọ̀ tí sọ pé fàkúrú mi nìhà ọ̀ràn yẹn ni kálálàájì jẹ́ nínú ẹran àdáyá fàkúlù tó lọ́lọ́ ń pàṣẹ ni wàá ti mú àlùbá ìtàlùfàkì káwá fún aláìní ní tí ò ní tí ò sì ní béèrè ká fún wọn nínú ẹ̀ àmọ́ ọ̀rọ̀ tó lékè ò ní pé àkọ́kọ́ kì í ṣọ̀rọ̀ yẹn kí yẹn jẹ́ ńbẹ̀ kí yẹn bá rí jẹ alihamdulilah gbóòwù jẹ tó jẹ alihamdulilah tó bá wù jẹ tí ò rí jẹ ìṣẹ̀ṣẹ̀ mbẹ tó bá fi wù jẹ náà tó sì jẹ mbẹ náà kò sábúrú mbẹ tó kìí sí ọ̀ràn yẹn kálá láti jẹ nínú ẹran àdáyà. Mhm. so kìí ṣe ọ̀ràn yẹn pé dandan gbọ́dọ̀ jẹ mbẹ kìí ṣe ọ̀ràn yẹn ìyẹn lè gbà gan tí òtún ní jẹ ìyẹn ò ṣẹlọ àwọn fún àlùbá ìfàlùfàkì àmọ́ àwọn aláìní àfọ̀ eléyìí làwọn tó ìjọba tọ̀hún ni wọ́n ń ṣètò yìí. tó ń balẹ̀ àkùdó tàfàfàhùn وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق ọlọ́run ní lẹ́yìn ìwádìí tó mẹ́lẹ̀ yẹ kó dé tafasahun àtàfàsù òun ni almanasik àwọn alálàájì wọn wá bẹ̀rẹ̀ ṣe hajj wọn pẹ́rẹ́wú wọ́n bẹ̀rẹ̀ ṣe hajj ọjọ́ mẹ́fà péré náà máa fi ṣe hajj ayyamul hajj sittatu ayyam just six days ó pọ̀ jù six days ó kéré jù five days alákọ̀ọ́kọ́ kẹ́mọ̀ tẹ́rìwé ìjà tábàdì olóṣù mi táwọn ọ̀nà ìdòlè ìjà tó bá di on the eight of the ìjà àmọ́ pẹ̀lú yawmu tẹ́rìwé yà nígbà tí gbogbo alálàájì pátá ẹni bá bẹ́ẹ̀ ṣe hájì tí wọ́n bẹ̀rẹ̀ ṣe hájì nù nígbà tí ilé bá ti mọ́jọ́ ni wọ́n á wẹ̀ ìwẹ̀ súnà bá ti wẹ̀ tán kó tó wẹ̀ gan ẹ má ní abíyá fẹ́ jí ìrún abẹ́ ọ̀ṣẹ́ gbogbo ẹ̀hẹ́n ṣókẹ́lẹ̀ obìnrin náà ní tó fẹ́ kílìpù lé irun ẹ̀ ṣàbùrú mẹ́ wọ́n tó bá ti lè wẹ̀ tán tó bá ti gbé ara mi wọ́n ti sọ gbólóhùn labbaik Allahumma hajjan ó ti dèwọ̀ fún wọn kán mú un kúrò wọn yìí ké ganan àìlò pẹfúmù ọkùnrin èèwọ̀ ọṣẹ olóòórùn dandan wọn lè lò wọn ṣe kan bẹ jẹmọ obìnrin yìí lò kódà kó mọ sí ní hajj fún ọ̀sẹ̀ ní múra torí tó bá lọ ṣẹ ni nígbà tó gbọ́ ẹ̀tàn tó lè pẹfúmù ni irú àwọn ọṣẹ yẹn nìyí ọkùnrin lè lò ṣùgbọ́n tó bá náà bá wáyé pé ó fẹ́ ṣe hajj fẹ́ ṣe múra yóò jìnà sí nígbà tó fẹ́ gbé ara náà so on the eighth of the hijjah wọn á bẹ̀rẹ̀ ṣe hajj oníkàlùkù wà lóòtẹ́ẹ̀lì ẹni wọ́n ti wẹ̀ bẹ̀ǹjọ́ náà ẹlòmíì ó dé sí mọ́kà wá ti gba ṣàrà mi tán ṣàrà mi obìnrin ò láṣàrà mi ló ti fóbìnrin múra dáadáa gbogbo gbogbo ìhòòhò ó lè fojú àtẹwọ́lẹ̀ nígbà máa ń wọ̀ nílé wọn báwọn fi wá ṣe máa ń wọ̀ òun àwọn obìnrin á sún náà mú sọ òun kì í ṣe àdán rorò tán wọ́n ń lò bó ohun transparent àwọn ẹ̀kọ́ mọ́ sọ ìmúra tó mọ́ mú rẹ̀ hẹ́n wọ́n ṣe ń wọ̀ yẹn bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n fi ṣe àjò wọn. àmọ́ ọkùnrin ọkùnrin ní aṣọ ara rẹ̀ lẹ́yìn ìró àti ìpìlẹ̀. so wọ́n ti ràn ràn súnà ní ọjọ́ fún òpin dandan rí òpin dandan tọ́lẹ́ pé alámì òròǹbó yẹn bá ní àmọ́ kò lè burú títí títí tí wọ́n lè wọ́n àtẹ́rù ọ̀sán tó bí wọ́ kò lè burú títí wọ́n lè wọ́n àtẹ́rù ẹ̀ máa rí tẹ́rù láàyè lọ́wọ́ àpáti ọmọ àgbẹ̀ máa ní orúkọ ah, àwọn yìí ah, ẹlẹ́bí dá wá jẹ wọ́n ti yé ìgbé dá tó tó gbé ṣé ẹ̀ tán lóko wá aṣọ kálúrò ìrọ̀mù ló wọ̀ àwòrán mu ten real ah, táwọn kan ti tán real one fifty real ó kẹ́ wọ́n wẹ̀ pé ọmọ ọdún lọ a ti mú gbégbé yẹn kan láti mú gbé dáwó rẹ̀ so aṣọ tí ìjọ China lè lò lóru mọ́ ara lóru mọ́ ìgbóhùndà yìí sókè àwa ni labbaik Allahumma hajjan tó bá ti lọ gbólóhùn yẹn nìyí kò sì gbára ni gbólóhùn yẹn gangan la fi gbára ni àmàlẹ́yìn gbára ni gbólóhùn yẹn ni lẹ́yìn náà labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik inna alhamda wa ni'ma laka wal mulk la sharika lak ojú wọn wí nù wọn kú ọbẹ wọn wọn on the eighth of Dhul Hijjah ṣètìyé tọ mùnà wọn wọn ti kí zuri wọn ti ká sí wọn ti kí mọdé wọn ti kí ṣáì ibẹ̀ ni wọn sùn sí díjọ kejì tó jẹ ọ̀nà kínú ọ̀nà náà ọ̀nà náà yẹn ọjọ́ àràfá ilẹ̀ mọ́ lọ́ndì náà jẹ̀mọ́ wọ́n bá ti wẹ̀ tán pẹ̀lú aṣọ ara mi ó dìbò àràfà fèjì wọ́n lọ àràfà nù lọ́n the nine so ọjọ́ àkọ́kọ́ iṣẹ́ hajj ó lọ́n the eight wọ́n á palẹ̀ mọ́ lọ sí Mínà ọjọ́ kejì on the nine wọ́n ó kúrò mbẹ́ wọ́n mọ̀ lọ àràfà àràfà ni wọ́n wà títí zuri asiri ibẹ̀ gan wọn ní kí mọ́gbàṣá ibẹ̀ àmọ́ àsìkò mọ́gírí wọn ó kúrò mbẹ́ bó o sì ló kúrò before parí ni kò sáyé. o sì lè dárìn mọ́tò ni ó gbúrọ̀ ọ̀nà jìn ètò ń bẹ sálábà mutí sálábà ẹni náà sọ̀rọ̀ sáúdí ìgbà tí ń sọ̀rọ̀ ọkọ àti ìyàwó ìtàlábàwá yẹn wọn kàn ni ah, orí lábá péjú orí àtàwọn dúdú lọ orí wọn péjú orí òyìnbó lọ ó gbọ́ tọ́lọ́run dídì yọ ọ̀nà ìjájú náà lárúbáwá ó mọ̀ pé tó bá mọ̀ náà ó mọ̀ pé ó ó mọ̀ bọ́lọ̀ tó nílé orí lárúbáwá péjú àtàrí lọ ó péjú orí àwa àwọn ìbò gan lọ òun ni ọlọ́run fi yọ nínú wọn ó gbọ́ láti fún ayé mọ́ tó bá yẹ pé dúdú lórí ẹ̀ bá pé ju lárúbáwá lọ ni ọlọ́run wá yọ láàrin lárúbáwá kò lè ríṣẹ́ ṣe tọ́lá àwọn tó yẹ pé orí títí wọ́n pé jùlọ lọ́lọ́run rán wọn sí ẹ gbọ́ mi yé bẹ́ẹ̀ náà ní kúránì kúránì àrùn tó burú jù láyé láàrin ọmọnìyàn àrùn àwọn alárùbáwá ni lọ́lọ́run fi kúránì fọbẹ̀ mọ́ so ṣé èyí tí ò wá tó lárúbáwá mi wà ní fọ̀mọ́ yóò fọmọ yóò fọmọ yóò ẹ ẹ kílẹ̀ sí kọ́lákọ́lá àbí yóò fọmọ dáadáa tó bá yẹ pé àní ibi tọ́lọ̀ ti sọ kùránì kalẹ̀ àní ibẹ̀ kó ló wọ́ọ̀sì jù láyé kùránì ò ní lè ṣiṣẹ́ fún ibi tó wọ́ọ̀sì jù láyé tó bá lè ṣiṣẹ́ tó wọ́ọ̀sì jù láyé kò sí jẹ́ gbé lọ tí ò ní tí ò ti ṣiṣẹ́ fún gbogbo oògùn tó máa ń gbé jáde wọn á kọ́kọ́ tẹ̀sí ẹ̀ tó máa tẹ̀sí ẹ̀ á òṣìṣẹ́ ah, wọn wà wá fún àwọn tí àrùn wọn kò tó ibi tó ń lò sí yẹn àwọn tó ń lò sí yẹn nìyí àrùn yẹn kéré ẹ á ṣiṣẹ́ fún yẹn ẹ wà ṣe síbi tí àrùn bẹ̀rẹ̀ ti dúbẹ̀ lọ kò lè wọ́ọ̀kì yẹn lè gẹ́tì rìsọ́ọ̀tì àbí pé eré nìyẹn ọ̀dà àlùjáká nìyẹn. alábọ̀ ọ̀hún lẹ́kọ̀ọ́ láì tó bá ti di tó bá ti wọ̀ sọ̀lẹ̀ ọlọ́run ọ̀hún lọ́wọ́ ìwọ lánàá ẹ lo ẹ wá channel sára ìjà ìgbẹ̀rù gbogbo àwọn all forces all Saudi forces wọ́n á ti display preparation wọn fún hajj twenty twenty six wọ́n rò bóyá wọ́n fẹ́ lọ jagun àgbáńláyé ni àwọn ní ìdábà staff wọn wọ́n display preparation wọn fún ìjọba àwọn army àwọn police the air force every every force wọ́n display wọ́n rò báyìí ẹ máa rò pé ah tí ájì táwọn yẹn wá ṣe náà lè nọ́ọ̀bù bẹ́ẹ̀ fún báyìí gbogbo wọn ti fẹ́ fún security maximum security gbogbo ẹ̀wọ̀n ìfẹ́. Ah, kìí ṣeré ó mọ iye àrùn táwọn yẹn ń kó lọ́bẹ̀rẹ̀ ni ìyẹn gan tó ẹ kó mọ̀ sí ájì mọ́ láyé àrùn táwọn yẹn ń kó lọ síbẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ èyí tó wà torí ẹgbà tó ṣẹlẹ̀ ní two thousand and fifteen tó ṣẹlẹ̀ táwọn èèyàn kú táwọn kan gbẹnu sókè kan gbẹnu sí pé ìjọba amẹ́ríkà ó yẹ kó káṣí Saudi Arabia un ní náà ní two thousand ṣe kò sí ìlú kan láyé yìí tó lè control gathering yẹn àfi ìlú yìí nìkan. táwọn kan wá dé ẹ máa ń jẹ ìjọba tàwa tà sí ìlú Saudi Arabia nánà kan yìí lókèlè ni ẹ̀ka máa ń bá ṣe ẹ̀ka máa ń mọtí ni ẹ̀wọ̀n ní wẹ́pọ̀n àwọn fúnṣẹ́gun ní wẹ́pọ̀n wàá dùn ṣé orógùn ló bá ń pè weapon ni ẹ náà ọ̀tọ̀ ní kíyàn ní weapon ọ̀tọ̀ ní kíyàn lẹ́yìn àti máa dà lóru wọ́n ní weapon wọ́n lẹ́yìn àti dà lóru wọ́n ní lẹ́yìn nuclear weapon ṣáájú òní kò ìyẹn náà dẹ̀ ní àlẹ́ níwọ̀n òní wọ́n láwọn òní náà sọ fún wa àbí àmọ́ gbogbo weapon tó ń sọ yìí standard di America ní ìgbà Saudi àwọn ilẹ̀ lágbára yẹn wà níbi weapon ṣùgbọ́n góòtù tí wọ́n ní pé àwọn òfogin kó sógun kó mọ́ sógun ogun láàrin Israẹli papọ̀ mọ́ Amẹ́ríkà against Iran ẹ̀ẹ̀mọ́ tó ayé ni pẹ̀lú gbogbo bí ìlú Iran ṣe ń gbógun ti àwọn ilẹ̀ lárúbáwá ìpínlẹ̀ Saudi Arabia tó bá yẹ pé Saudi bá ní ni kò ní sí ájí eléyìí yìí kó láti twenty years ò ní to come onísí àmọ́ bẹ́ẹ̀ ṣe ń yin gbogbo ẹ̀ náà àwọn tó wà lórí múra láti kọ̀ rọ̀mọ̀dá náà fẹ́rẹ̀ àwọn jẹ́ màgbé yẹn jà àwọn náà wà lọ́nà tó pé ẹ̀dá wọn náà jà nàìjíríà àwọn ìjà nàìjíríà ìran ni àti ìran lórí àwọn gbọ́ kankan ẹ̀yin tó wà bẹ́ẹ̀ gan gbọ́ pé kìí ṣẹlẹ̀ ẹ̀wá làwọn yóò ní wẹ́pọ̀n wọn ní wẹ́pọ̀n kẹ̀ òye làgbà máa ń wò dé títí wọn bá gbógun láti gbógun ti amẹ́ríkà lẹ́nu àbógbógun láti gbógun kì í fẹ́ ìlérí tíṣẹ́ náà ó bá gbọ́wọ́ nìyí tán bọ́ọ̀bù kàábà tán bọ́ọ̀bù mọ́ṣíláṣí tán bọ́ọ̀bù gbogbo àyè àwọn àlàárọ́dìlì mi kọ́ dẹ́sà àwọn àyẹ̀yẹ nìyí kí ló mọ̀ ọ́ sọ kí ló mọ̀ ọ́ sọ o mọ̀ iye thousands of foreigners tó wà ní Saudi Arabia tí wọ́n kẹ́kọ̀ọ́ fẹ́ ẹ́ bí mọ̀lẹ́bí tí o ti dé bẹ́ẹ̀ ẹ́ àwọn mọ̀lẹ́bí ni mẹ́ńbẹ́ẹ́ ó sì lè padà kàn mọ̀lẹ́bí tiẹ̀ náà táwọn ò lọ àwọn tán rí di medicine lọ́fẹ̀ẹ́ tán rí di sciences lọ́fẹ̀ẹ́ tán rí di kéw lọ́fẹ̀ẹ́ wọ́n sì ń gbowó oṣù ẹ owó tẹ́lẹ̀mí ń gbà ọlọ́rẹ́ owó ẹlòmí wo two hundred and fifty thousand naira tó ń gbà lóṣù ọmọ yunifásitì nílò olù ọ̀hún náà ni two hundred and fifty thousand naira ló ń gbà ọ̀dà graduate nípa àwa nàìjíríà yìí kíni netfund netfund wà ṣé àmọ́ skul wọn gba lójú àwọn ní ìgbà wọn gbà lóòótọ́ wọn yìí tàbí wọn yìí lọ́nà bá ní ẹni tó ń dún ah, ó sì yẹ kó dún lóòótọ́ tàbí ní dùn kíni ìjọba support ọ̀pọ̀ yìí èlò ten thousand naira wọn náà ni àbí déédéé náà ni àti ìgbà yẹn tó lóṣù mi níbi tí àwọn wà nílùú onílùú tó hundred and fifty three hundred and fifty omi five hundred omi one million every month èyí tí wọ́n kéré owó pléènì tó wọ̀ lọ ọ̀fẹ́ ni tó wọ̀ bọ̀ ọ̀fẹ́ ni tí ó wọ̀ fún ní ọdún mẹ́rin fún first degree plus eight years masters uh, four years masters eight years phd free ẹ wàá dé nàìjíríà ìlú yẹn làwọn tó ń mọ àjùlókò ẹ wàá gbẹnu rọ bí apá agi aláìmọ̀rí ni yìí ni aláìláìmọ̀rí ni wọ́n máa ń sọ ohun tó wà nínú ìlú yẹn kódà tó máa ń sọ ohun tó wà nínú ìlú yẹn láì dáa òun nìkan ni ò dáa ni òun nìkan ni tó wà láyé ni àìmọye ìlú wo ló dáa sí kárì ìlú wo ló dáa tó wáyé pé ìlú yẹn máa náwó phd rẹ̀ first degree ẹ̀bẹ̀ the second degree ẹ̀bẹ̀ ló ti kà á gbogbo àǹfààní ọ̀nà ni kó máa rí bàbá rẹ̀ òróró rẹ̀ lọ sílé ìwé sáré sí ìbọn ìlànà ní ẹ̀kọ́ wọn náà di ojáde yunifásitì. ẹ káwọn yẹn bẹ̀rù ọlọ́run aláàyè so ìlú tó létò wọ́n ní ètò gidi wọ́n létò gan kíjì kékeré wọ́n ní ètò wọ́n létò so ìlú yẹn nìyí jẹ̀mọ́ pẹ̀lú ètò wọn ọ̀pọ̀lọpọ̀ yunifásitì wọn lọ́dún gba the best in the world the best yunifásitì wa nàìjíríà abẹ́lẹ́ ọgọ́rùn-ún kó fún nàìjíríà náà sí ẹ́ yunifásitì wa yunifásitì kan nàìjíríà gba ó wà ní nọ́mbà wa two seventy in the world náà ti ń wà bíi nọ́mbà bíi twenty five nọ́mbà four nọ́mbà fifteen nọ́mbà ten jẹ̀mọ́ àsìkò ti lọ a máa tẹ̀síwájú látòdì àyà 39 ní next week inshallah àwọn ẹ̀dẹ̀ kú náà ní last friday àbí láti ṣọdún ọlọ́run ṣe wájú ìgbà náà lọ وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته one two three four five six seven

program program wọn. ṣé bóyá ìyàwó rẹ̀ ọ̀gbìn ṣé ó bá ti agbára ìyẹn náà ìjọ ẹ̀ka náà rẹ̀ ṣé àdúgbò ìyàwó rẹ̀ ìjọba ti ń bẹ̀rẹ̀. ẹ̀yin lè ẹjọ́ lágbára ti má jẹ́ ọ̀tọ̀ ilẹ̀. Number two. ló gba nọ́mbà èmi mo fún ọ owó lè fún yàn <laughs> ẹ̀yà nọ́mbà last nọ́mbà nọ́mbà three ó yẹ fún yàn nọ́mbà. Thank you wọ́n ṣe ṣe òbí wọn ètò ìpínlẹ̀ ara ní àkókò ní ọ̀rọ̀ ní Number three. Abi number four. Where is the number? Next person.

ìdílé wa láti fi ìdílé ìṣúná Thank you.

next person ẹgbẹ́ tẹ̀ tó tó bá ṣe ń lọ ẹ̀mí rẹ̀. Thank you. Okay, next question. Okay, why something? Okay. awo yẹ ọfọ. Àwọn ṣe wà tí ni wà àti èsì rẹ̀ ẹni tó ti tẹ̀lé ọkọ wà àti ìyàwó ilẹ̀ ṣe ara ọkọ̀ sí ìwà onígbò àyè tó gbà fani àyà ọkọ̀ ìwà ìwà ṣé tó bá kúrò níbẹ̀ ṣé èsì wà lọ́rùn àdéhùn bá ń padà lọ́rùn lápá sọ̀rọ̀ yẹn tó bá padà fẹ́ people in businesses. Báwo. Bí a tán jà láti ìlú lọ ẹni tó ní àwọn oṣù lóṣè ní ọdún jẹ́ àgbà òṣèlú. So that's why the point is that we business now. Ẹ lásán ní ẹni jẹ́ pé irú ẹni jẹ́ pé bí a ti gbé àmọ́ ìlú pa ẹni àìlọ́rùn ẹ̀ ẹ̀ ẹ̀ pé máa ń ta ọlọ́dún ẹ̀ máa ń bá ìlú. Ní àwọn ẹni wọ́n lè ra ìyàwó àti nípa ẹ̀fọ́ àwọn méjì lọ fẹ́ ra àgbò ẹ̀yọ̀ kan èèyàn méjì kékeré ra àgbò. Apa? Thank you. Thank alhamdulilah salatu wasalaam rasulillah ìbéèrè alákọ̀ọ́fọ́ wọ́n ní ah, ẹni tí kò bá ní kàfárà tó fẹ́yàwó kejì lùpọ̀ látara ìṣẹ̀lẹ̀ tí a mú wá ikú ṣẹlẹ̀ lórí rédíò fún un. ẹjọ́ bá níkàpá kò níkàpá náà nìyẹn kùránì náà ti fi nílẹ̀ ìfẹ́ tí kò bá níkàpá ìkápá ìṣedéédéé ìfúnni ní jíjẹ àti ìpé oorun ẹni ò bá níkàpá yẹn. ọlọ́run ní kó fẹ́ yọ ọ̀tún kó clear àmọ́ òun náà mọ̀ pé òun sóore nù ṣùgbọ́n èdè ọjọ́ iwájú òun sì nìyí ó ń bẹ nínú kíni ó ń bẹ nínú ewu láti ní pàtó. oore ń níbi kéèyàn níyàwó méjì kéèyàn ní mẹ́ta kéèyàn ní mẹ́rin àmọ́ tí o bá ti ṣe kápá láti lè ṣètò ìpèsè fún wọn ní jíjẹ mímu àti láti lè máa pín oorun láàrin wọn ó fẹ́ ẹyọ kan tòrò ti di làlórí nìyẹn mọ́hùn gangan fún rẹ̀ yóò mọ̀ lẹ́nu ẹ̀ pé òun Eh, eh, <clears throat> òun bẹ nínú ewu ewu tí máa ṣẹlẹ̀ pọ̀ èyí tá a mú wá yẹn nínú ẹ̀ nìyẹn ṣókèlè nínú ẹ̀ nìyẹn ẹnìkan ní máa ń lọ bí lẹ́nu ìyàwó ẹ̀ tó níjọ́gbọ̀n òun ò sì mọ̀ àmọ́ tó bá ti dé ábájà ńlẹ̀ ó sì nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ dáadáa so agbẹjọ́ lọ́tún lọ́sìn ẹ mọ̀ kó ṣẹlẹ̀ kó rí ọkọ̀ gbè lẹ́yìn ìyàwó ẹ̀ náà délẹ́kùn kan àmọ́ kò rí ìyàwó ẹgẹ́ bí aláṣejì ó rí àwọn ènìyàn pé àwọn ni wọ́n ṣàṣejì ó wá sí ìyàwó kejì ìyàwó wa tó dé fún máa ń bá àwọn ará ilé ló ó fi ń bá ìyàwó kejì lò ìbẹ̀lẹ̀ ọkọ̀ tí wàá rò ó àṣewò obìnrin yìí ni aláìsí ló dá tó bá ti wá bẹjọ ńlé kì í wọlé mọ́ ní máa ń mi ó ti padà di pé àtìyàwó òun gangan ní kan olóòmọ wa rẹ̀ àwọn òbí mọ ìyàwó ìyàwó rẹ̀ ìjọba tó kejì ló mọ ìwà rẹ̀ wàláì reality yẹn reality kì í tí àbá sì máa ń sọ ọkùnrin oníyàwó kan ó ní brain ọmọ kò ní sẹ́yìn sọ ìtòsò ìyàtọ̀ à ó ní brain no brain ọpọlọ ọ̀rọ̀ ní kéèyàn lọ sẹ́yìn ẹni bá níyàwó kan ní brain ọmọ kò ní sẹ́yìn ọ̀dọ́ wa tó níyàwó méjì àbí mẹ́ta mẹ́rin tó máa apply sense torí pé nígbà tó wà lẹ́yìn ọ̀kan yẹn nìyí wọn àti ìyàwó ẹ̀ náà ni àbí kò sí rival kò sí challenge ó kún ó fà ìgbà míì ó lè take decision ní ètò le lórí obìnrin yẹn ní ìdílé pé tó bá pé méjì ni ó lè má lè take ẹ̀ gan ìgbẹ́rẹ́ tí wọ́n máa apply brain títí ẹ̀ wọ́n máa ń sọ nígbà míì pé oníyàwó kan ọpọlọ ìyàwó ẹ̀ ló ń lò kò sí ìlò títí ẹ̀ bọ̀ tó bá tún di méjì a tún máa lo títí ẹ̀ hmm. gbogbo àwọn kìnìyàn realities ni wọn wàláhì níta dámọ́ ọmọ mi yẹn sọ̀rọ̀ ọmọgbẹ́ náà ó ń bẹ lábẹ́ kíni kéèyàn ní kápá torí pé tó bá sí kápá a lè ṣe é tá a ṣe é tá àtibọ́lọ̀ ṣe fẹ́ ká ṣe é eléyìí ni a tún máa fa àkóbá fún ni lọ́jọ́ iwájú ayé àti tàlùkìyàmọ̀ àmọ́ orí mbẹ́mbẹ́ òye mbẹ́mbẹ́ làákàyè mbẹ́mbẹ́ dáadáa káwọn sì sọ àtúbọ̀tán irú àbá tí wọ́n ń ta mọ́rọ̀ rẹ̀ wà nù ìyàwó kan ló ní ọwọ́ seventy one ọmọ méjì ni ìyá wọn ti kú àwọn máa ń na bàbá wọn ṣé mọ̀ pé tó bá níyàwó míì táwọn náà bá bímọ kápẹ́ kan bẹ́ẹ̀ ọkàn kan bẹ́ẹ̀ ọkàn àwọn méjèèjì ò ní pawọ́pọ̀ sínú bàbá wọn pé pé iye ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wọn nǹkan fẹ́ lànà. ẹ wo kéèsì jàbàtà tó dálẹ̀ ní mẹ́ta ẹ̀ ẹ ti gẹ̀ẹ́sì náà sọ̀rọ̀ ẹ ti gẹ̀ẹ́sì ẹ̀ ní ti yé wọ́n ní ọmọ ẹni ò lè burú títí ká fi fẹ́kùn yẹ tí bàbá èèyàn bá jẹ́ aláìda bá a ń bá bàbá tiwa wí àbá ń bá wọn Yorùbá kan àní fẹ́ ó ó extend dọ́dọ̀ ara àta ní kíkí bá bàbá wa lò bẹ́ẹ̀. so gbogbo àwa oníyàwó kan abẹ́lọ́n fún wa ọlọ́run ṣe àlékún àrísìkí ọlọ́run ṣe gbogbo aláì olóore púpọ̀ olóore púpọ̀ olóore púpọ̀. Amen. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tó ní pé kí ni nǹkan tí máa ń sọ ẹni tó jẹ́ àfà táwọn mọ̀láfọ̀ oníṣúná tí ó wàá sọ̀dọ̀ ń bí díà ó pọ̀ ó pọ̀ àfà oníṣúná la pè é àwọn tá a máa ń pè ní òṣòlò sunna àwọn ìpínlẹ̀ sunna àbàlá rẹ̀ ìjọba ti wá ń rí i tí bá ti ń tako kan ó ń tako ìkan nínú ìpínlẹ̀ sunna tó sì mọ̀ tó sì yé tó sì ń tako aṣọ́dọ̀ mídíà bí àpẹẹrẹ nínú ìpìlẹ̀ sunna òun ni ká gbà pé ọlọ́run ọba wa ó ń bẹ lórí àràṣì níbi bẹ̀rẹ̀ ìmọ̀ ọlọ́run ìmọ̀ rẹ̀ mímọ̀ rẹ̀ òun ló rọ fún ká gbogbo àbáláyé àmọ́ bíbẹ̀rẹ̀ gangan gẹ́gẹ́ bó ṣe wí ní alukur'ani lókè lókè lókè lórí àràṣì rẹ̀ níbẹ̀. nínú àwọn ìpínlẹ̀ sún ìpínlẹ̀ ìgá àlùsùn náà nìyẹn káwárà fa àtúndì àfa àlùsùn náà kó máa ní ọlọ́run òfin lórí ara ṣe gbogbo bí kíbi ló wà ó ń bẹ bí ó ń bẹ lọ́tù ó ń bẹ lókè ó ń bẹ sálẹ̀ ó ń bẹ láàrin ó ń bẹ káà rẹ̀ ò sì gbóná tí ó sì rẹ̀ sórí ẹni yẹn òní jẹ́ onísúnnà mọ́ àpẹẹrẹ nìyẹn nínú àpẹẹrẹ míì nínú ìpínlẹ̀ súnnà ni pé a kì í gbógun tó ìlú lórí pé wọn fún wa jíjẹ wọn fún wa mọ́mu wọn fún wa ná wọn fún wa lówó owó ilé wọn gbẹ wọn káwá láwọn ṣe à ń ṣe protest àbáǹṣe rally àbáǹṣe demonstration àbáǹṣe revolution ìlànà àlòsùn náà fọwọ́ sí yẹn káwá rẹ tó pe ẹ̀rí àfa àlòsùn náà fọwọ́ pé òun gangan gangan ni wọ́n á ń lídìí àwọn tí wọ́n ń ṣe léyìí tó sì tún fi ń rinlẹ̀ pé bó ṣe tọ́ bó ṣe yẹ nìyẹn ìyẹn kì í ṣe oníṣúná tí yín òkè ṣe ní súnà ṣókè tí máa ń yọ àfáà kúrò nù gbéde ẹlẹ́kẹta wọn ni ṣẹ́ni tó bá pa mọ̀ọ́lù ìfúnléyà tó ń pọn dandan kó pa àgbò ni rárá tó bá wù pa tó lágbára ẹ̀ fún lè pa àmọ́ kó bá jẹ́ mọ́jẹ̀mú pé à ah, ó pa mọ̀ọ́lù à ah, ó gbọ́dọ̀ pa àgbò kún o eléyìí ni kò sí àkọsílẹ̀ fún àdádálẹ̀ ni àdádálẹ̀ ni bẹ́ẹ̀ bá pa gbò ó pa gbò bẹ́ẹ̀ bá pa màálù ó pa màálù bá pa méjèèjì papọ̀ kò sábòrò ńbẹ àmọ́ kó wá jẹ́ mọ́jẹ̀mú fún ìpa màálù ní kí yẹn pa gbò kò sí yẹn nínú ẹ̀sìn. wọ́n ní àwọn tí wọn ò jẹ́ pé ànábì Ibrahim aleyhi salatu wa salam tí wọn jẹ́ pé rẹ̀ tó sì dájú pé àwọn náà ní àwọn iṣẹ́ ńláńláńlá tó dáa tó ń ṣe inú ẹ̀sìn ṣé àwọn ṣé yẹn náà lè dí kò lè dì ọ̀tọ̀ọ̀tọ̀ ni lóòótọ́ àwọn iṣẹ́ kan bẹ tíyàn bá ṣe wọ́n láàdá ni a máa gba láàdá iṣẹ́ hajj àmọ́ kò ní gba láàdá kó ṣe hajj bẹ́ẹ̀ ni ń bẹ nínú àwọn iṣẹ́ kéékèèké níbẹ̀ sòyí tí ànábì ń pèpè sí Ibrahim pèpè sí sallallahu alaihi wasallam òun ni ìpèpè láti wá ṣe kí ni láti wá ṣe iṣẹ́ hajj nù so ẹni tí ò ṣiṣẹ́ hajj kò lè gba ẹni tó ṣiṣẹ́ hajj kò lè gba ládàá so àmọ́ àwọn iṣẹ́ kan bẹ jọba pé ládàá ẹ̀ta máa ń san alálàájì ni wọ́n san yẹn àmọ́ lẹ́yìn ò túmọ̀ sí pé àwọn ti ṣe hajj wọn wọ́n máa gbarú ládàá bẹ́ẹ̀ kò túmọ̀ bẹ́ẹ̀ bí àpẹẹrẹ anábì sallallahu alayhi wa sallam ó lẹ́yìn tí ó bá lọ sí kùbá mọ́ṣáláṣí kùbá tó bẹ mọ́ṣáláṣí kùbá wò tó bá yẹn náfìlà rákà méjì níbẹ̀ wọ́n á pọ̀ láàdá fún pé ẹni tó ṣe é múra láàdá fún ṣé wàá ti kọ́ dín wípé ní ẹni oníwulẹ̀ ṣe é múra tó jọ ọ̀ràn yẹn lórí ẹ̀ náà yóò ṣe la yóò ṣe múra so àmọ́ lẹ́yìn nítorí ọkọ̀ wa náà ni pé ẹ̀sán alhajiru alhujuro èrè àmọ́rí kódà bá àbá tiẹ̀ tí ìlú kápá ṣe ń tán ní káṣí a lè rí gbòòrò lára dáadáa tí ń bẹ nínú ìsìlámù nìyẹn tó túmọ̀ sí pé tá a bá ní kápá àti ṣe hajj tíyàn ti kúrò láyé ó ṣeé ṣe kíyàn gba ládàá tí ládàá hajj kíyàn gbà ládàá péyàn ṣe hajj nìyẹn nígbà ìsọ̀bẹ láàrin méjèèjì wọ́n ní ṣé ìyẹn lè fi ọjọ́ yẹn tá a ṣe iléyà múlẹ̀ níjọ́ báyìí láti iléyà gẹ́gẹ́ bí a ṣe lè fi rọmọdánù múlẹ̀ bákan náà ní méjèèjì bẹ̀rẹ̀ bàtà ṣe rọmọdán tá a bẹ̀rẹ̀ Ramadan a lè fijọ́ yẹn múlẹ̀ ó ní bàtà bá tó rọ́ṣù kọ́tọ́mọ̀ tó jọ báyìí nìyí bẹ́ẹ̀ náà nílé yánà kò sí yàtọ̀. yasalunaka anil ahilla qul hiya mawaqitu linnas wal hajj. torí ẹ̀ rí i pé àwọn karambani tó máa mú jọ Ramadan nílẹ̀ gbogbo wọn ti sùn wọn dákẹ́ torí pé àṣírí wọn bàǹtàbàǹtà ní òkè lásìkò yìí yóò kì wọn ni ìjọba ìgbẹ́jọ́ àlàfà wọn ò bí dáa bẹ́ẹ̀ dẹ̀ níbi tí wọ́n ti mú ọjọ́ àwẹ̀ tán múlẹ̀ ń gbà wọn ìbẹ̀ǹbẹ̀ náà ọjọ́ àrà àwọn tó ṣe múlẹ̀ ń bẹ̀ àmọ́ wọn ò tó bẹ̀ kan gbé jáde wọn gbogbo wọn dóde ibi sáwọ́dí oṣù ni oṣù tẹ́ ẹ sá fún rọmọdá náà lẹ́wọ́ padà wá dó sí i tàbí fún wọn ní karambani hmm, karambani ni wọn àti olórí àtẹ̀mú wọn nìyí ó yẹ kẹ́ ẹ mú jọ́lẹ̀ ọgbọ̀n lẹ́gbàá àti gbọ́ zùlìíjà ni ìgbà wọn lábẹ́rẹ́ zùlìíjà kò sọ bẹ́ẹ̀ ni kìtà rẹ̀ tó ní pé íńtánẹ́ẹ̀tì lásán àwọn ká sọ pé ká ní tẹkinọ́lọ́jì tán gbára lé òun náà ló fún wọn lẹ́nu òun náà ló pò wọ́n lérò ibi dáhà dúró sí náà là dúró sí tẹkinọ́lọ́jì kọ́ là máa ń mú ọjọ́ àwẹ̀ òun sì kọ́ là máa ń mú ọjọ́ iléyá níta fi mọ́ mú ọjọ́ àwẹ̀ tá fi mọ́ mọ́jọ́ iléyà òun náà ní rírí oṣù tọ́mọ ní wọ́n ti róṣù Ramadan abẹ́rẹ́ àwẹ̀ wọ́n róṣù Shawwal aṣọ̀dún wọ́n róṣù Zul Hijja àwọn pé tọ́mọ ti Zul Hijja ọjọ́ kẹwàá rẹ̀ òun iléyà ìtí Kùránì sọ láti fi sọ tó ń wà ní síra síra nìyẹn torí ẹ̀ bí ọjọ́ àwẹ̀ ọdún àwẹ̀ ṣe é papọ̀ ọdún àwẹ̀ bí èṣe papọ̀ ọdún iléyà náà lè má papọ̀

èyí tá a rí bó ṣe wà nìyẹn torí ẹ sultan náà ti kéde pé ẹwà oṣù zulhijja ẹwà so tó máa rí tó máa ní ọ̀la which is eh, kílẹ̀ lánàá ọ̀la twenty nine eh, ọ̀la eh, twenty nine tó máa rí lálẹ́ ọ̀la alẹ́ ọ̀la a máa jẹ́ pé sunday àbí sunday ni first day of zulhijja tí sáwọ́ ti bá gbé tó ń dáre pé ókè o monday ni first week of zulhijja àbí ọ̀la ní ọ̀la ní zulhijja ní Saudi Arabia ní òkan wà ní òkan wà ṣókèlè tó kàn ni ní tíjọba bá gbé jáde ní Nàìjíríà so kò pọn dandan kí àràfà kó tálì kò pọn dandan lópin ìgbà tí àwòrán bá ti lè tálì hajj ni àràfà ni zulhijja ni òun náà lè tálì ṣókèlè ní tó ń bẹ tó bẹ lákọsílẹ̀ nìyí káàzùn pé kò sí íńtánẹ́ẹ̀tì kò sí tẹkinọ́lọ́jì ayé wà gbóndókú bó ṣe wà níjọ́ ń bẹ nítorí èsì ṣé àwọn tí wọ́n ṣe é hajj nílẹ̀ yorùbá tí wọ́n láǹfààní àti pé sáwọ́dí kan mọ tó ṣẹlẹ̀ àbí kan rí fídíò kan rí gbogbo ẹ̀ bóun ó ti mú ọjọ́ àràfà ti tún bóun náà ṣe mú ọjọ́ tòlè ìjà ti tún bóun náà ṣe mú un oníkálukú ó gbára lé tó bá rí náà ni tó yẹ nípìnlẹ̀ tó bẹ lákòósílẹ̀ yẹn náà láàmú ọlọ́dọ̀ kí láyé ìparẹ́ but àwọn tó láwọn ń lo astronomical calculations and ẹ̀yìn àwọn mẹ́bẹ̀ ní ayélujára nínú wọn wọ́n ń dóde kí sáwọ́dí kó dìgílẹ̀ ìkànnà tó lóṣù dáadáa rẹ́bíà ẹ̀ ṣe lóró kínní àti tó wà ní ìkòròdú tó lóun ni òun mọ ní the best kínní kan fún ní mokinu àti kínní so so gbogbo yẹn nìyí àwọn yẹn eré ìmọ̀dé náà ń ṣe ṣùgbọ́n àti lè sọ pé ìjọ báyìí láàmà àwẹ̀ a lè sọ pé ìjọ báyìí òun ní oúnjẹ ọjọ́ àkọ́kọ́ zòlè ìjà ó dìgbà tá a bá tó oṣù zòlè ìjà kan tó sọ pé ìjọ báyìí ni láàmú ọdún so ilé ẹ̀sìn kà sí àpò ara ilé ẹ̀sìn kà sí ó gbọ́ èyí tó ń kà nísìn tó sọ pé lọ́pọ̀ gbogbo délọ̀ ọjọ́ bàbá lákìrún irun ti jẹ́ ẹni ẹni ẹni nígbà bá ní wọ́n rọ́ọ̀sì ní sunday wọ́n declare first day of the hijab ẹ̀hẹ́n láti wá ta ten days after ọjọ́ ọdún nìyẹn wọ́n ní ẹni tí ó ń kí náfìlà tẹ́nìkan wá fẹ́ kí ṣáì pẹ̀lú ẹ̀ ṣó náfìlà yẹn lè gbóhùn sókè láti lè fi jẹ́sípẹ́ tó ń kí ṣáì ẹ̀bùn tó kìṣà nìyí òun ó gbó sókè òun á fẹ́ jọlá tẹ̀mọ́ gbogbo táǹtà fún yẹ kò nídìí náfìlà lẹ́yìn ṣáì àbí náfìlà lóru ó bá ṣe wàhálà ṣe máa ń kì tó bá wọ̀ gbóhùn òkè tó bá wọ̀ gbóhùn lẹ̀ tó bá ṣe wàhálà ṣe máa ń kì sẹ́yìn tó bá fẹ́ jọ yẹn bóun fẹ́ kírun ṣáì lẹ́yìn ẹ̀ ní ọ̀kan ogbóhùn lẹ̀ ní ogbóhùn sókè ní ìyẹn rákàtún bá ti kí lẹ́yìn ẹ̀ òun kò lẹ́yìn ẹ̀ tí wọ́n bá tiẹ̀ lọ so ìgbóhùn sókè ìgbóhùn sílẹ̀ kò kí ń kó nira bá ìrun lókun gbà tí ìrun wọn ò bá ti rí bákan náà tó bá ti jọra wọn. sóye so náfìlà nìyẹn tó ń ṣe náfìlà ó lè gbóhùn òkè ó lè gbóhùn lẹ ètò báwo ló lè ṣe ní méjèèjì. wọ́n tó fẹ́ kí ṣáà lẹ́yìn ẹ̀ kì lẹ́yìn ẹ̀ tó bá gbóhùn sílẹ̀ tó gbóhùn sílẹ̀ kò kí sókè wọ́n ti fẹ́ kí ṣáà lẹ́yìn ẹ̀ kò bá ṣáà ìṣe jẹ́ tó bá ti kí méjì sálámù wọ ìdílé tó complete méjì jẹ bó sì gbóhùn òkè náà nìyí kò bá aṣá ìtẹ̀ jẹ bí wọn náà bá sì jẹ mọ́ọ̀mù tó ń jẹ yàmá bó ṣe fẹ́ kí kò bá ṣe náà jẹ bó ṣe wọlé fọmọ. wọ́n ní wọ́n àwọn ẹ̀ka wọn sọ ọmọ ní rìdùwánù náà ìpèsè lọ bẹ́ẹ̀ ẹ̀ tábà sọ ọmọ ní rìdùwánù náà ìmọ̀ túmọ̀ sí tán pè ní tẹ́fíà à ń fọ ọmọ yẹn mọ́ láti máa ṣe àfọ̀mọ́ báńdì ẹ̀sìn takò kò bójúmu tó èyí tá a máa ń ṣe oníkájìnà sí àtẹ̀síyá pẹ̀tẹ̀síyá ẹgbẹ́ bá nàìjíríà sallallahu alaihi wasallam ṣe torí rẹ̀ pa àwọn orúkọ àwọn èèyàn kan rẹ̀ ó pààrọ̀ orúkọ wọn torí pé tẹ́síyà ń bẹ níbi tẹ́síyà wọn àmọ́ àsọ̀nà lérí ìdìwáàlì ìyọnu ìdìwáàlì káwọn máa ń lérí ìdìwáàlì ńlá ṣúklẹ̀ àápè ní kíni ìdìwáàn mọ́ ní rí ìdìwáàlì ńlá kílókè ìdìwáàlì ìyọnu. ìdìwáàlì a ìdìwáàlì ńkọ́ ó wà ìdìwáàlì ńkọ́ kò sí nílé ìdìwáàlì láì ńkọ́ kò sí nílé à ìwọ́nù náà bẹ pẹ̀lú wa tó ti yé ìwọ́nù ọlọ́run bẹ pẹ̀lú wa ọmọ táwọn sọ lórí ìdúwánu kò wá sí ilé kò túmọ̀ sí pé ìdúwánu láàyè gan so a sọ ní ìdúwánu ká má sọ ní ìdúwánu tán ríliwánu ríliwánu yẹn ìpè ìfilámù pé dọ́ọ̀dì àwọn bàbá john ni so owó tó bá ń jẹ́ eré líwánù kọ́ ló kọ́ ẹ̀ rìdì wánù ẹ̀wọ́n ni ó sì ṣáájú ló ní hmm, hmm, hmm, eré líwánù náà ní dáàmà pé náà nù dáàmà pé náà nù jẹ́ ẹnìkan orúkọ rẹ̀ ní isiak isiak wọn á ní àbá kìí ṣe isiak isiak isiak isiak isiak isiak àbà pé náà ni wọ́n ní báláṣọ bá ṣe paṣọ rẹ̀ láti máa bá a pè tó fún mi lórí àwọn ẹ̀yìn ìjọba lọ sí ilé ìpinnu ìsìnká ó lè ṣíyàn sí kínní wọ́n lè mú yàn pé yàn ba orúkọ àwọn jẹ́ ẹ̀ tó yẹ wá sí yàn bó ṣe wù ú nù so àmọ́ tó bá fẹ́ pè é dáa ishaq òun ni kì í ṣagídí ó lápọ̀ọ́lẹ̀ ó lápọ̀ọ́lẹ̀ tó bá ti lápọ̀ọ́lẹ̀ bó ti máa ṣe máa ń kọ́ àmọ́ bá ṣe máa ń pè é àmọ́ ìráwọ̀ yẹn wà ní adépọ̀ jùmọ̀ ló ń pè yan jimma kí bàbá kìí ṣe jimma jimma ló kọ ló kọ jimma àṣìlẹ̀ bí bàbá mi sọ mẹ́nu jimma ni tọ̀ bàbá jimma ẹ̀ ǹlẹ́ o bá ṣe máa pè náà nù ìjọba pè ní jùmọ̀ àbínú bá ṣe máa bínú ìsìlámù ò fẹ́ ká wá ìbínú èèyàn ká pé èèyàn ní ti ń bíyàn nú ṣẹgbọ́ wàláàtà náà bàṣú bílẹ̀ lọ́kọ́ bẹ́ẹ̀ nìyẹn níta bá ti ń pè èèyàn tí máa ń bí ẹni yẹn nú ìsìlámù fẹ́ ká pè. Ridwan Ishaq ó ń bínú Ishaq ni ò bínú ẹ mọ̀ pé ní Ishaq àgbẹ̀mú.

déyìn ló bá wá ṣe násùrù fún un. wọ́n ní ǹjẹ́ wọ́n lẹ́ni tí ọkọ tí máa ń náyàwó náà kùnà ìyàwó á béèrè pé òun ò ṣe mọ́ torí kò mọ ọ̀rọ̀ olùdá rẹ̀ ìyàwó gbé lọ ṣẹ̀ríà court ṣẹ̀ríà court ń pè é kò dáhùn àbótiẹ̀ dáhùn ó ṣàgídí kò ìyàwó kí níyàwó lè ṣe síyàwó lè torí ẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ìyàwó padà sí ẹ̀rá pọ̀tù náà ni ṣẹ̀rá pọ̀tù ni wọ́n tù wọn ká àwọn lágbára nínú ṣẹ̀rí àti ọ̀kẹ́ ìwọ́yàwó tó kúrò lẹ̀ òun kọ́ lòun kàn lọ torí bá di ọ̀rọ̀ ọdún bá ń lè ọ̀rọ̀ ìyàwó ṣòro gbẹ̀ torí ló wà ní nínú àwọn ẹlẹ́jọ́ lòun náà wà ọ̀rọ̀ rẹ̀ ṣòro ó ó ṣe ṣe bí lásìkò òun náà ti rẹ́ nìkan tí kí nàrún pé so tó náà fẹ́ ṣe sùúrù kó gbé gbèsè tó yẹ kó gbé ọkọ̀ òyìnbó dẹ̀ padà sí ṣẹ̀rí akọ̀ ṣẹ̀rí akọ̀ fún mi àwọn níkàpá kí wọ́n tú àwọn méjèèjì ká wọ́n yóò fi wọ ìyàwó bó ṣe wá rí mi tọ́ tọ́kẹ́rù yẹ kó kúrò ilé rẹ̀. àwọn ṣẹ̀rí ó náà mo sọ ó máa padà sọ́dọ̀ wọn pé ọkọ kò rẹ́dí àti rírí yọ̀ǹda kò dẹ̀ tún ìgbẹ̀lú fẹ́ padà sí ṣẹ̀rí airport tó ti ń sìn òun ló dẹ̀ ní interest mọ́ àwọn ṣẹ̀rí airport àwọn wá dissolve wọn. ṣẹ́rí obìnrin nígbà míì obìnrin le sùúrù tó yẹ kí wọ́n ṣe sẹ́ẹ̀fù yẹ kí wọ́n gbé wọ́n yẹ sábà ṣe sùúrù àti gbé e àbí láti lè take step yẹn nígbà tó máa ti rí ẹni tọkàn yàn tọkàn yàn obìnrin sábà ṣe sùúrù wọ́n ti tẹ́lẹ̀ lọ sí ṣẹ̀dá court ṣẹ̀dá court tó jẹ́ ti pọ̀npẹ́ẹ̀lì ọkọ̀ ó rì lẹ́sẹ̀ àbí ọkọ̀ ṣàgídí kó ń padà lọ síbẹ̀ èdè sìn wọn ní ilẹ̀ báyìí tiẹ̀ mọ́ àwọn kan sọ wọ́n máa sọ fún un ní pé ok bó ṣe wá rí ìwé obìnrin o lọ páàkì ẹ̀rọ tó kúrò owó kan take decision infinity bẹ́ẹ̀ ó ṣe jẹ́ pé káwọn ṣe ìwé àtọ́jú tó tún tèkì ọ̀rọ̀ yẹn fọ́dà wọ́n ní kó invite ẹni tó jẹ́ bíi wàlíyù ti ṣe gan wá wàlíyù obìnrin gangan ìgbé bàbá rẹ̀ ni abẹ́ tó lè fi lọ́kọ́ ni àbí ìyàbí mélòó kan nínú fámílì ọkọ gan kọ́ni kọ́kọ́ wọn wá kọ́ ẹ̀ wọ́n ti sọ ẹ̀ straight adìlọlé alakẹrù ẹ̀rọ ìsìn máa lọ àmọ́ kó wọn take decision yẹn tó tó gbódú ẹtú pẹ́pẹ́ wọn ọ̀pọ̀ gan lè sọ pé rárá torí ẹni tó fẹ́ fẹ́ yẹn gangan ni gbogbo stẹ́ẹ̀pù kan síwájú kan ìgbésẹ̀ kan láwọ̀kọ́ gbé ká tó gbé ni wọ́n ní tíyẹn lè jọyìn òṣèlú látara òwò àti owó àti owó àìgbẹ́yìn òṣèlú ní àwùjọ tí a bá ti mọ̀ pé ìjọyìn òṣèlú yóò nípa lára lórí ẹ̀sìn wa àdínú mọ̀kọ́dàmú alákùnléṣe ẹ̀sìn là máa ń wò lórí gbogbo nǹkan. tó bá dáa sí pé èèyàn yóò jọyìn tí mọ́ni ó tún lékún tápọ̀ ọlọ́run yóò tún pọ̀ sí àwọn aláì ah, ó dà àwọn aláìsí rẹ ni gbogbo ayé jókòó yìí ẹnu wá kò pé kò lè rí bẹ́ẹ̀ hmm? torí ẹ àwọn tó ń ṣàǹpìyàn pé káwọn yẹn lọ jọ yìí tọ́nà dá wọn lọ ṣiṣẹ́ bú ẹnu wọn sọbẹ ṣèlú ìmọ̀lẹ́ ni wọn ẹni pé olójú méjì bí gírin bí ọ̀bẹ ni wọn ìkan kẹ́lẹ́ kan granite àbí kí wọ́n pè so òun ló sọ ń bì kan ní lẹ́nà tí ẹni ìnáwó àwọn àmì náà that was two thousand and sixteen àbí fourteen kan méjèèjì ni wọ́n ṣe wá sí wọ́n ṣe ṣe àdúrà àdúrà bẹ̀rẹ̀ pé gbogbo ẹ̀yin abiyamọ hmm, abẹ́lọ́run fún yín ọmọ yóò ní di gómìnà o ọmọ yóò ní di kánsílọ̀ kò ní di o ah lórí bẹ̀rẹ̀ sí ní kọ̀ndẹ́mù ipò òṣèlú nìyẹn níbẹ̀rẹ̀ wáàsí nígbà tó ṣe wáàsí láyé wákàtí kan ìgbà tó ṣàdúrà àti ìparí wáàsí àbẹ̀lọ̀ fún gbogbo àwọn ìbọn ẹ̀dẹ́kan di gọ́vnà ìwọ ló sọ pé ká má dì ó sì sọ ọmọ ìlàlùwà rí títí ìjọba gbọdọ̀ díwá pé ìrìnlẹ̀ ìṣí ìrìnlẹ̀ torí bọ̀ kó gbọ́ lọ́dọ̀ ọlọ́run lálẹ́ kìí níbi ìjókòó kan náà <clears throat> tó gbá wọn kan yẹn nìyí ó ní ìtumọ̀ tí tó ń tọ́ka fún ni ó ní ìtumọ̀ tó àwọn òtí rẹ̀ tó ń ṣe tó lọ tí mọ́nì ẹ̀ lékún ìmọ̀nì máa ń yòrò ní máa ń dín ni kódà tí mọ́nì ò bá jẹ́ ẹ̀fẹ́ parẹ́ ẹlòmíì ẹ̀ lè máa ráwòrán o bíi ẹnìkan tó ti jẹ kínní rí ní ní stéètì kan jẹ́ gbé ṣòkòtò ẹ̀ ìdajì náà ni àwòrán lásán ni tó bá di kan tó sí òbésèré àbí kan tó sí wàsíù bẹ́ẹ̀ máa ń kó ṣáìdì ṣáìdì ọ̀run ni àbí tó ṣùgbọ́n gbogbo ẹ̀ ni gbogbo àwòrán lẹ́lòmíì kan wà lásán ilé ni tí ò sí fọ́níṣọ̀ mẹ́ẹ̀ humanity law so nature ni so àwọn àfa lágbàá ńlá ní tí wọ́n fi ilẹ̀ fẹ́ tí ó bá darapọ̀ mọ́ irú ètò òṣèlú bẹ́ẹ̀ níbi tí wọ́n yìí ti fi ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábì wọ́n fi ṣe ìpínlẹ̀ ìdájọ́ ọmọ mọ́jẹ̀mú wa alákọ̀ọ́kọ́ fúrásì ẹni yẹn fẹ́ lọ fún àǹfààní àwọn mùsùlùmí kì bàbá rẹ̀ jẹ́ o fáfàní àwọn mùsùlùmí ìkànnì ẹlẹ́ẹ̀kejì ìlọ nìyí kó dáa lójú wípé ìmánì òun ẹ̀sìn òun kò ní forí kò tó bá jẹ́ kékeré. Olùmẹ́lò òmìnir. Ẹlẹ́ẹ̀kẹta ó ní pé ìlọ òun òun fẹ́ lọ yí jàìlíyà tí wọ́n ṣe ìtakùtọ̀ lọ́hùn padà sí ìṣètọ́ lọ́hùn fẹ́ lọ yí padà. táwọn kan wọ̀nyí tí ó pọ́ síbù ìtì fẹ́ni tó ń ká ẹsẹ̀ fún kò pọ́ síbù ká má tara wa pọ́ síbù ṣáà àkáwọ́ gbéra ni àkáwọ́ gbéra ìtì torí gbé táwọn èèyàn ti ń mutí náà wọ́n ti ń mọ̀ gbogbooro àkáwọ́ gbéra ẹ mọ́ mu náà là ń wí àbí ṣáwá gbọ́ ni wọ́n mú ni wọ́n sì mú àwọn náà sì dákẹ́ tó túmọ̀ sí pé. àwọn èèyàn kan náà ti ń bẹ níbẹ̀ náà tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn eléyìí ń gbà bá súnmọ́ wọn ká máa fi ọ̀rọ̀ ìmọ̀ràn wáàsí ìkìlọ̀ ìrántí ká máa wọn wọ́n lọ so àwọn máa fi ọ̀rọ̀ ọlọ́run á máa bá wọn sọ táwọn ò pé á kò sí mùsùlùmí bẹ́ẹ̀ ẹ lé lórí ẹ̀ sọ Eh, àwọn mùsùlùmí náà sáwọn tó wà ń bẹ ẹ ti tàn fara àwọn fídíò kan jẹ́ àrà yẹn láìpẹ́ yìí ẹ̀yin àwọn mùsùlùmí fẹ́ bá sílẹ̀ fún ọ ẹ̀yin mùsùlùmí àwọn tó wà ń bẹ ẹ̀yin náà ti bẹ́ẹ̀ ní orí boko haram ẹ ti kàfàrà tó wà ń bẹ ẹ kàfàrà òkè tí wọ́n á dájú pé ẹ pé àwọn tó wà ń bẹ ò gbẹ́sìn yìí òkè tí wọ́n rí bẹ́ẹ̀ ẹ̀yin jẹ́ jáfà ló yẹ lọ ẹ ti nára àbò ẹ̀yin jẹ̀mọ́ wọn lẹ́yìn ní kẹ́ ẹ lọ àáfàá dúró ó dáa káwọn mọ́mù dúró àáfàá dúró ẹ̀yin jẹ́ lọ forí fàgbọ̀n là àwọn tó ń lọ náà mùsùlùmí náà ni wọn ẹni tó jẹ́ tí o àwọn ẹ̀jẹ̀ ní pé wọ́n gbẹ́ nǹkan yíyan ẹ̀sìn yíyan wọn tán ní kán lọ náà nìyí oníkálùkù náà lọ fi kún ikùn rẹ̀ náà ni ìlú kan lo ọdún mẹ́jọ lásìkò rẹ̀ ni wọ́n ní kò sí jáàbù àsìkò rẹ̀ ní kò sí jáàbù ọdún mẹ́jọ. àìmọye àìmọye nǹkan tó takò ẹ̀sìn kí máa wáyé nígbà míì tí mùsùlùmí bá lọ àìmọye nǹkan tó sì rẹ̀ ẹ̀sìn lọ́wọ́ tá a máa ń rí tí ò bá sí mùsùlùmí tá a pé kìfìrí gan ló wà ń bẹ̀. wọ́n ti wọn náà fẹ́ẹ́ dí wọn fẹ́ẹ́ fún kíni wọn bá ń sunkún nígbà wọn fún fọ́ọ̀mù <laughs> ah ìwé làbúrò sunkún kí n bí dáǹsọ yìí náà ah ni ó fẹ́ sọ pé àlùwàlá ológbò ìwé làbúrò mọ́ sunkún èyí ṣe nàbí yù láàyè náà àwọn ànábì ọlọ́run náà máa ń sunkún kódà ọlọ́run ní wà náà di àá ah, làálàkà bá fún ìmẹ̀sẹ́kà wọn anábì wọn mú un má bànújẹ́ a ní owí fún wọn ni àbí má bànújẹ́ pé wọn ò fẹ́ gbà èwo ni ọ̀rọ̀ olóṣèlú <laughs> olóṣèlú wọn á sọ fún mi pé àbàdàn ìdásọ̀bẹ̀rẹ̀ yìí kù ní sùn ṣẹ́gbọ́n next inshallah agbọ́n àti mi àwọn tó wá láti dúdú jìnnà pọ̀ ló àwọn mí ilé wọn jìnnà náà wọ́n kàn lọ gbégbégbé yẹn. بارك وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم.